بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من غزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فارده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة إفض المرسلين وصورة من الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بربك ذكرهم عسى تنفع الذكرى تنفع الذكرى كمنعمي أجدا وكم منني أجرا وكم نعمي أجدا وكم منني أجرا وأعظمها دين النبي محمد محمد وأعظمها دين النبي محمد محمد هو النعمة العظمى هو المنة الكبرى هو النعمة العظمى هو المنة القبرى وأشهد أن الله لا رب غيره غيره وأشهد أن الله لا رب غيره غيره توحد فيه الدنيا تواحد في الأخرى تواحد في دنيا تواحد في الأخرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبه نستعين إلينا الصراط المستقيم آمين إلينا الصراط المستقيم آمين إلينا الصراط المستقيم آمين أدعوك فلوم الحمد لله أدعوك فلوم الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أبا توجك nínú sífàtọ́gbà ó ní ọba ṣèyọ̀wù ọba tí wọ́n ń ṣe bó ti fẹ́ tí àwọn àṣẹlẹ̀ gbà tí sì ń jẹ́rìí ẹ̀ pé bó ti rí nìyẹn. ọpẹ́ ni pé ọwá ń ṣe ìtọ́da fáwa. rọ̀mùdánà bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ yẹn lásìkò tó bẹ̀rẹ̀ yìí ẹnìkan mọ̀ ìgbé ọlọ́run lè tún sànú tó báyìí nínú Ramadan ilé ìbẹ̀rù ìpáyà la fi wọ̀ ní bí ìlú ṣe rí àti tí ń ṣẹlẹ̀ ní ọ̀dọ́ àyà ń já àyàn fún tara èèyàn ọmọ wa nìyẹn fún bẹ́yà ṣe ń já fún ẹlòmí èèyàn tí ì ṣe tèèyàn lálásùmọ́ lẹ́ni téèyàn mọ̀ abẹ́ntéèyàn ọmọ ní mùsùlùmí àti mùsùlùmọ́ tá a sábà pé kínní yìí ó jọ kàn wá ni ó jọ kàn wá ni bùkátà la sì mọ bí bí ṣe máa ń rí ọlọ́run àdúgbò fún ọ. alhamdulilayi bílẹ̀ bá sùn lónìí yóò di méjìdínlógún abẹ́ẹ̀kọ́ ni. ndé lọ́nà. ah ah ọlọ́run àdúgbẹ́ fún ọ. alihamudulilayi. ẹẹ ọlọ́run banisi kuna de lẹ o. àmín. àmín. wàá ma se ne ka o k'u ta ye. àmín. ọlọ́run wá já sọpẹ́ wá jẹ́ kí atúnrísí olóore ṣe sí jù báyìí lọ. àmín. àmín nínú ètò kù iná wọn tá a ṣe ọlọ́run gbà níṣẹ́ olóore fún wa. àmín. bọ́sẹ̀ wa tọrọ fúnra wa ìbẹ́ la gbanisí gbogbo àlèhùmọ̀ tó jẹ́ àlè sunna lágbàńlá ayé. àmín. ọlọ́run ṣe dáadáa fún wa. àmín. àwọn tí wọ́n ṣe àlè sunna tí wọ́n sì ń pẹ̀rẹ̀ àwọn mùsùlùmí àdúrà tí wọ́n ní pé kọ́lọ́ fọ́nà mà wọ́n. àmín. kó tọ́ wa sọ́nà. àmín. tó bá tọ́ wa sọ́nà tán kó jọ dáa fún wọn. àmín. àmọ́ kọ́mọ́ tí ìjọ dáa tí ètò àsọ́nà. àmín. torí yẹn ni a ní ìdí jù tó bá tó àsọ́nà ni a ní ìdí jù ńlọrẹ́ ọlọ́run sàlékún mọ̀nà tiwa náà ibi tá a náà kù sí tó àsọ́nà mbẹ́. àmín. la hawla wala quwwata. illa billah. lánàá aya ogójì àtẹyọkan ni a tú ní àná. àmọ́ ó kú ń tá a fẹ́ sọ lórí ẹ̀ ní sókè ká tó ka àyà mi. àyà tí a tú lánàá nínú suratul An'am suratu ali An'am suratu ali An'am tó lọ báyìí pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim bal iyahu tadi'una fayaksifu ma tad'una ilayhi in sha'a wa tanzawna ma tusrikun. ọlọ́run ní ní kúmọ́ èmi nìkan náà lẹ́ẹ̀ máa pè yín yàn níjọ́ tí ń ba dé sí yín. gbogbo ohun tí ẹ̀ ń dasọ́ bò tẹ̀ ń pọ́n lé tẹ̀ ń pè ní nǹkan gbayawu ni yóò ṣe gbayawu tó ń wò tó láhàkọ́kẹ́bẹ̀. gbayawu ló ń wọ́n sọ́dà èèyàn ni o nǹkan mìíràn ni o. tásì nǹkan otu tí a tó nkíni kí nǹkan ó gan ó tí a kódà gbogbo ń tẹ́rù mi pátá lẹ́ẹ̀gbẹ́jù sílẹ̀ ẹ̀ jù ẹ̀ lẹ̀ ẹ̀ ní ṣe pẹ̀lú rí ológun ogun lọ sàárè rí tí wọ́n sin ogun ìbẹ́sìn nìkan tọmọnìyàn bá sìn ní báyàn dé sàárè àbí àwọn afa wa sọ nǹkan kan tá a fẹ́ sọ sókè ń sìn lábẹ́ wípé òun nìkan lẹ́rú máa ń pè bàbá wa Uthaymin rahimahullah tí wọ́n kọ tafsiri yìí wọ́n á sọ yìí pé min fawaid al-aya al-karima. أن الله تعالى يجيب دعوة مدتوري ولو كان كافرا بل ويعلم عز وجل أنه سيكفر إذا نجا لأن الله ينجي من الكرب وهو يعلم أنهم إذا نجوا سوف يشركون لكن wuku'ihim في sida تقتدي رحمة الله wa jal an yujibu an yujiba du'ahu ọlọ́run bá ní sanwó àwọn afá ẹlẹ́sìn lóore tí wọ́n kọ́ àlúùlù kalẹ̀ fún wa tí wọ́n gbọ́ àyà ọlọ́run yé tí wọ́n wá fi bí nǹkan rí lẹ̀ àyà kan ṣoṣo àwọn afá ó sì tu tu tu tu débi pé àà bí o bá kun nǹkan mi bẹ fún yàn èèyàn ó gbọ́ yé ẹ̀rí bákan náà àwọn àlùfáà tí wọ́n tún wá sọ ẹnìkọ̀ọ̀kan náà dẹ́ntì máa ń táwọn èèyàn táwọn àfáà kọ sílẹ̀ olùbáni sànù tiwọn náà àwọn tí a ti lọ bá ní kí a máa ní gẹ̀ wọ́n àwọn tí a kù láyé ọlọ́run bá ní jẹ́ wọ́n láti bọ̀ tán dáadáa yorùbá ní a kì í joyin tán ká gbàgbé aládò ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ gbàgbé olùkọ́ ẹ̀ fáìlù ni àwọn àfa mọ̀fóòlù ni ọmọ kéwù tábà ń lo sẹ́ wọn tí ìrànlọ́ tí sáńlò lọ kò dáa tó bá wọn ní ẹkọ lọ́dún mọ̀rànmọ́ràn yìí ebi wàtá mọ̀ ká ni. bàbá ní lábẹ́ wípé mi lẹ̀ ń pè ẹ̀rí bali ìyá òtẹ̀dì ùnà fayakisifu máa ma tún sí òkú ẹ̀ ma tẹ̀lé òun ilẹ̀ yìí lábẹ́ àyà yìí bàbá ní àṣẹ wípé níta ń gbọ́ yé bẹ̀ ni wípé àṣẹ gbogbo èèyàn ló dá lóhùn kódà kó jẹ́ káfìrí èyí ni òyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n máa wòye pé àwọn èèyàn tí wọ́n ò lẹ́sìn àwọn èèyàn kan tẹ́ pé lẹ́yìn kan pariwo ìyà kí wọ́n lùlù kí wọ́n jó. Ah, ah. ó sì jẹ́ pé ayé wọn ń lẹ́tu ẹni ó sì jẹ́ pé bí wàhálà bá dé sáwọn náà nígbà tí wọn bá pe nǹkan kan míì mọ ọlọ́run ọlọ́run sì máa dá wọn lóhùn. bàbá ní láwọn kánà káfíra kódà kó jẹ́ pé káfíìrì ló ń tọ̀ ọba àlekè ọlá sì mọ̀. yìí <coughs> pé tó ń bá làwọn nu tí wọ́n wà yẹn wó tún padà kọ̀ náà ni ọmọ ebo ń ebo ní ma gbogbo nǹkan ẹ̀rí àmọ́ tó ń ti bẹ́ẹ̀ wọ́n ní lìkàwọ́ ni wùkú ìhìn fèsì dà ọwọ́ pé ń bẹ́ nù sòro yẹn tẹ̀kítẹ́dì rahmatulahi aṣèwájà ó ti sọ kí ọba àlekè ọlá ó wọn. ó ti sọ di ntọ́lọ́hún ó ṣe fún wọn torí ti ní olùmọ̀ọ́dá gbogbo mòdítọ́rù ẹni araba ni lóhùn kò wá fi sí fàṣí pé alimoditọ́rù alimọ́mẹ́n alimoditọ́rù alimọ́sílẹ̀m là ọkàn mọ́ wá ní mufrad ọwọ́ amọ̀ wá ní muarraf àwọn afọ́ ní mẹ̀sìn lọ́dọ̀ àwọn afọ́ ní usulẹ̀ fìkì wọ́n sì ní tí gbólóńbá ti wá báwọn tó wá ní mufra tó dẹ̀ wá ní muharraf tó fi lè umuma ó ń sàǹfààní pé gbogbo tí bá ń jẹ́ nǹkan lóko sínú sawa kana muslima aw mu'mina ẹ̀rí. àyùjíba du'ahum ọwọ́ kúlẹ̀ ti wà á ná sòro yẹn ọlọ́run sì dá wọn lóhùn ẹ wo bọ́lọ́ ṣe láàánú tó ẹ wà á ná ọlọ́run ṣe pọ̀ tó èèyàn ń yapa rẹ̀ ó sì bọ́ ní sọ̀rọ̀ pé ọlọ́run gbàùn gbàùn gbàùn gbàùn yóò sì gbà ó dẹ̀ tún gbà tán ó sì lọ́ bọ́ sẹ́ bọ́ bó tún bọ́ ní sọ̀rọ̀ bàmí tó pé ọlọ́run tún gbàùn tún gbàùn tún gbàùn yóò tún gbà. Ah, ah. ọlọ́run mọ̀já bọ́nù kẹrẹ o já tinú kẹrẹ bọ́nù kẹrẹ o láyé ń bí ọlọ́run kẹwàá o lọ́wọ́n alikiyama ọlọ́run kẹwàá o mọ̀síwálẹ̀ ni ìyá rẹ o torí ẹni tọ́lọ́run bá jù mọ̀ẹ́má ó yẹ kó jìyà ẹni ọlọ́run bá jù sínú yà ó yẹ kó jìyà ńgbàtà àánú rẹ̀ tó báyìí ẹ̀rí wàmísìlú dáàlì kalimasulom bàbá ní àpèjúwe eléyìí náà ni ẹni tí a bò sí fàyínà láàyò jíìbù dáwàtà o ọlọ́run náà máa dá irú ẹni bẹ́ẹ̀ náà ìmáa dá ìpèpè rẹ̀ lóhùn wàlàó kánà káfìrà kódà kó jẹ́ pé káfìrì pọ́nbélé ni fahadha ni sinfani tujabu da'watuhuma fahadhani sinfani tujabu da'watuhuma ìran méjèèjì yìí lọ́hùn dá lóhùn ìran àkọ́kọ́ zọ́ọ̀lìm ìran ẹ̀kejì mazilum ẹni àbòsí alákọ̀ọ́kọ́ alábòsí gangan ń dá lóhùn alábòsí tó borí ara ẹ̀ sí tí ò ṣèbádà fọlọ́hùn ọlọ́run dá lóhùn ẹni wọ́n bò sí náà ọlọ́run dá lóhùn nítorí pé jíjẹ́ múdítọ́rù ìkíní kejì wọn náà ni sáritù tọ́lọ́run fi ń dá wọn lóhùn ni májèmí tọ́lọ́run fi ń dá wọn lóhùn alábòsí ńjọ bọ́nú wàhálà ọlọ́run là ẹni tí a bò sí ọwọ́ pé torí pé wọ́n bò sí tó ti bọ́nú wàhálà ọlọ́run là òun náà. ìbéèrè kan ń bẹ tí màá béè lọ jàmá ìbéèrè yẹn pẹ̀lú tá à sọ lọ yìí ó dorí ọlọgbọn kodò bèlè òmùgọ̀ ẹ̀ẹ́ ó dorí ọlọ́gbọ́n kodò ká sọ pé ẹ máa gbọ́ o ọlọ́run ló tún dá ẹni àbòsí náà lóhùn walawu kana káfíra òun náà bó jẹ́ káfírí à ń dá lóhùn ìyẹn tí wọ́n bò sí. amale moditọru ẹni ẹ tó bá jẹ́ pé ara lónìí ti fi ń pọ̀ lọ́hùn ìdí fi ń dá lóhùn pé fali ana rahamatala isabakọti gadabahu torí pé àánú ọlọ́run ó ṣáájú ìbínú ẹ̀ ọlọ́run yìí bínú bẹ̀rẹ̀ àánú ni ọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run sọmọ ẹ̀dẹ́ yàn Allahu akbar kìbí kìlàsì fọlọ́run tó fi fún wa ní ta nídìí nù yà wa iṣẹ́ wo la ṣe irun wo la kí ìbádà wo la ṣe lẹ́nu gbàtà adáyé yìí náà kọ́mọnìyàn tó dẹni tí ń ṣèbádà sọlọ́run òkè wa ni sí ọ̀là wa ni ẹ wo ye ewu tẹ́nìkọ̀ọ̀kan kọjá ń gbà wà lọ́mọdé tó yẹ ká ti kú dànù dànù tọmọ bá ń ṣeré gélé míì ojú mi máa pò yìí sìn màá wá rántí pé a kí làwọn eléyìí wá rí sínú eré gélé ọlọ́tẹ́gbọ́dọ̀ ni ò pààyàn tá a kóra wa lọ inú igbó inú igbó okùn tí ó ti orí igi wá wá sílẹ̀ táwa mọ́ dìmọ́ tá máa tira wa àǹkó ti dúró lọ́hùn yẹ àǹkó dùn bí tàbá ti gbé èèyàn dọ́hùn yẹ àǹkó tó ti padà sí bí tá a mọ bó ṣe nípa sí lókè àwọn ká sọmọkè o ibi àdàgbé ń tira wa yìí o inú ìdàgbẹ́ ni o inú ẹ̀gún ni o jíjá síbẹ̀ ikú ni àbí kéèyàn tọ́ba di pé àwọn àgbàlagbà bá wá kẹ́fín mọ́rú bẹ́ẹ̀ wọ́n á lọ sa ọ̀rẹ́ jọ wọ́n á pinra wọn pé àmọ́ ètò ti fẹ́ dáràn bá lọ́rùn wọ́n lọ sẹ́bùrù ẹni wọ́n bá tẹjọ́ náà tẹ́wọ́n wá na kálukú tábà wọ́n ṣàlọ́ gé kínní ìdànù ẹ wo nǹkan ẹ wo ọjọ́ tá a rí igi kan ní igi kan ní ìtagbé kan lé lórí tá a lọ wá igi tó gùn ọ̀pá téèyàn máa sáré bọ̀ tẹ́ fìgì lélẹ̀ pa tí ó gbé yín lókè fo tẹ́ nara yín máa ń dùà. ẹ ẹ wo bí eegun ẹ̀yìn ṣe léwu tó fọmọnìyàn eegun ẹ̀yìn ìjọba dá gbogbo sẹ̀mí parí. gbogbo nǹkan lọ dánu. ìbẹ́ mà pé bí Yorùbá fẹ́ sọ̀rọ̀ wọn á mú sọ ọ̀rọ̀ Ọlọ́run wọn ó mú sọ nínú ọ̀rọ̀ ọba dẹ́dà wọn á ní ọlọ́run ti dá lẹ́yìn ẹ̀yin má ti pọ́ ọlọ́run dá ẹ̀yin má ti pọ́ ọlọ́run dá lẹ́yìn nǹkan ti ṣe nìyẹn ọlọ́run náà sì sọ ní fakuti adabiru. fakuti adabiru lqawmi alladhina zalamu walhamdulillahi rabbil alamin. ọlọ́run ní gbogbo alábòsí ni mo ti dá lẹ́yìn. habibu gbogbo alábòsí mo dá wọn lẹ́yìn nígbà ọlọ́run bá ti wá sọ pé òun dá yàn lẹ́yìn ẹrù ọ̀pá eegun ẹ̀yìn ó nípa púpọ̀ wọ́n ń pè ní spinal cord àbí kí náà ń pè ọlọ́run mọ̀ kàn lẹ́yìn o ẹ̀yin àkíkí mọ̀ kàn wá ẹ̀yin mọ̀jásí mọ̀ kàn wá. àmín. hunaka hunaka yàtọ̀sífáàní bẹ̀dáhà nǹkan méjì wà tí méjèèjì ń túmọ̀ sí ẹ̀yìn ẹ̀yìn wa gangan tá a mọ̀ yí ẹ̀yìn ni gbogbo ohun tí bá ń jẹ́ agbára fún wa lára ọmọ ni o lára ọmọ akẹ́kọ̀ọ́ ni o lára òǹbí ni o lára ọ̀rẹ́ ni o lára ara ni o tẹ́ pé ńlá fi àwọn làwa àwa làwọn náà ẹ̀yìn náà tún nìyẹn má da kankan bẹ ọlọ́run. àmín. wọ́lá tóbi rẹ̀. Ami. wọ́n ní nítorí pé ìkẹ́ ọlọ́run ṣáájú ìbínú ẹ̀ ìdínú ti fi da ẹni bá ń pè lóhùn ti ń bẹ nínú ìnira ìkẹ́ ọlọ́run ní ọkọ̀ ṣáájú ìbínú yọ ń gbẹ pé ọba yìí ó tóbi púpọ̀ ó tóbi. kì í léèyàn kí ẹ̀rí bọ́bá jí ń pé ń sáré bínú ni ẹnì kọ̀ọ̀kan wáyé àní bára wa nípò tá a bára wáyé yóò ti báyìí pé ó ti bínú àná ẹnì kọ̀ọ̀kan ò ṣe é rí níbi ẹlòmíì ti mú gbódé. ẹ ẹ kánrin ó ti jẹ jáde náà. ẹlòmíì a máa mú gbó tiẹ̀ tí ó máa ṣe bí ọmọlúwàbí ẹlòmíì mú gbó tiẹ̀ tẹ́ bá mú tán fìtínà ni lẹ́yìn rẹ̀ ó dẹ̀dẹ̀ ní ọlọ́run ọ̀dọ̀kọ̀ ẹlẹ́yà ó dún nínú gbọ̀n kọ́lọ́n ti wá bínú sí ń jọ́ tí mu gbó kọ́lọ́n ti bínú sí ń jọ́ tí mu tí ẹ̀rí yóò sì lọ́ọ̀yàn lára lọ́ lára lọ́ lára lọ́ lára kéèké túba àwọn nǹkan rí ọ máa tara arú ẹni bẹ́ẹ̀ jáde láfa súnà lẹ́lẹ́yà súnà yá Allahu akbar kabir Allahu akbar ọlọ́run foríjì wa o. amiina fayami alimoditora wayujibu dawatawu ọlọ́run sì la ẹni ara ni yóò dẹ̀ la yóò sì dáhùn àdúrà rẹ̀ wàá mọ̀ ní mazulum ẹ̀rẹ́ ni alábòsí tọ́lọ̀ ń dá lóhùn pẹ̀lú gbogbo ọlọ́run gbà tí ń bẹ́ nù nira falika maali adililahi asawajan nítorí pípé nítorí pípé dọ́gba ọlọ́run ni ọlọ́run púpọ̀ nífi ń dá ẹni tá a bò lásìtà bò sí nífi ń da lóhùn ntì sọ́ọ̀rà láwù lọ́rùn lọ́wọ́ aláàdọ́límì lórí alábòsí ẹ̀ ẹni abòsí ńgbà wọ́n lọ́njọ́ dọ́gba ó sì gbà ka ìlọ́wọ́ alábòsí kwẹ́sẹ̀ kan wá rí jàmá tọ́yẹ kó máa ta wíníwíní lọ́kàn wa ẹni alábòsí ọlọ́run ló ràn lọ́wọ́ ẹni àbòsí olóhùn ràn lọ́wọ́ tó wá jẹ́ pé eléyìí jẹ́ zọ́ọ̀lìm eléyìí jẹ́ mọ̀dìlùm bóòlù ọlọ́run sì fẹ́ ràn méjèèjì lọ́wọ́ tí ò ní para wọn lára tó bá ran alábòsí lọ́wọ́ yóò rí eléyìí hàn lé mọ̀ tó bá ran eléyìí lọ́wọ́ tí wọ́n bò sí ojú tẹ eléyìí yóò gbélé lẹ yóò gbà kó lọ́wọ́ eléyìí ìrànlọ́wọ́ eléyìí ni pé yóò bá fẹ̀yìn eléyìí lélẹ̀ ẹ jọ̀ọ́ bóòlù ọ̀rẹ́ yóò sì forí sọ́ra wọn nù làákàyè támọ̀ àárí asáàgbọ́ ní ìsìn wípé ó ń ran alábòsí lọ́wọ́ àbí ó ìtura ẹni abòsí náà lọ́wọ́ tẹ́mọ̀jọ wá papọ̀ ta ní ìrànwọ́ èyí sì ń bẹ lọ́hùn ó lè fẹ́ lọ kólé oníwọ̀jọ lọ́hùn jóun orílẹ̀ èkó o la péyàwó òun lóyún yóò sì bímọ òun ò sì ní tí ó fi lọ síbítù òun lò wọ síbítù o òun kàn lọ jalè yìí tó nǹkan lè ba rẹ̀ yìí tọ́jú ìyàwó yìí tó lóyún ni o àbí ìyàwó òun ti ń bẹ lọ́sibítù tó ń sọ pírísàn fún owó tó ń wọ́n ìgbà lọ́sibítù lòún wá lọ o lóun orí gbé o òun lé náà ni wọ́ọ́ lọ mọ́jọ́lé ọjà mi o bá mi sọ rẹ sọ bẹ́ẹ̀ sọ mi o àsìkò ní ìsìn pé ọlọ́run dáhùn méjèèjì lóhùn tí òfin ní máa dà wá láàmú tá a bá dìde ní tàbísírì tàn pé ewu nìkan jà sí báyìí sọ ká gbọ́ yé o ntàwọn sọ ká gbọ́ yé o kìí sẹ̀kan náà ní ń dá àwọn méjèèjì lóhùn o ẹ̀kan náà kọ́ o eléyìí ń ṣàbòsí lọ́wọ́ sí eléyìí eléyìí pọ̀ ọlọ́run pé wọ́n ọlọ́run wọ́n lára pé wọ́n bòmí sí gbà mí lẹ̀ ọlọ́run sì bá mú yóò mú tọ́lí mú yẹn àdúrà tó ń bá sekù ní gbà ìbá àṣàdúrà jù bẹ́ẹ̀ ló kà á gbà jàmáà sàn gbọ́ kò ní gbà o lódodo ní dalábùsì lóhùn àmọ́ ń jọ alábùsì bá bọ́ nù nira ni o tó ń bá bọ́ sínú nira yóò dọ̀rùn náà lóhùn ṣùgbọ́n tó yẹ pé èpè èpè ẹni tí wọ́n bò sí lọ́sọ́nù nira ńkọ́ tẹ́pẹ́pẹ́ ẹni tí ẹni tí wọ́n bóyàn sí sìn ọwọ́ á ṣépè fún ìpè wa mú lọ́lọ́run fi bá mú oníwàtí tó ó ṣe lóhun túlẹ̀ ṣàgbọ̀ bẹ́yẹn a ṣe wí pé ẹja fọgbọ́n yọ ń bẹ̀ tí a bá rọ́nà kí wọ́n má bò wá sí ẹja sanlẹ̀ tá a bá wá rọ́nà tá a bá bọ́ sọ́wọ́ alábòsí ẹ má jẹ́ àgbẹnu lọ́wọ́ ẹ má jẹ́ àgbẹ̀ni lọ́pọ̀ ọlọ́run ọ̀dà yọ ọ̀dà tó tọ́ yun láàkì àmọ́ nìyẹn tètè máa pé ọlọ́run lé lórí ní ìsìnkú ọlọ́ bá mú ẹ ń bọ̀ mí sí bá mú má jẹ́ ó ṣe gbé gbà mí lè lọ́wọ́ ẹ̀ má dàkẹ́ àdúrà nítumọ̀ ẹ̀ ẹni sábò tóun náà ń ṣàdúà nígbà tí ọba fẹ́ tọ́ba fẹ́ ṣàbòsí gangan àdúà tọ́ba ṣe pé òun fẹ́ lọ ṣàbòsí ọlọ́run ní dáhùn rú yẹn kì í dáhùn yẹn nígbà wo nígbà tẹni tí wọ́n bá fẹ́ bù sí ọba gbẹnu lọ́wọ́. àmọ́ kó jẹ́ pé ẹni tó fẹ́ bò sí gbẹ́nu lọ́wọ́ tó sùn lọ tí ó yẹ kó ṣe tí ó yẹ kó ṣe tí ó ṣe àdúrà tí ẹ lè gbà ó lè gbà torí yóò fi nǹkan kan tì pé òun wà nù nira ó sì lè wà nù dáńtò tọ́ àmọ́ òun dàkẹ́ kí ni àwa ṣe jàmọ́ n ta ṣe ni pé ẹja gbọ́dọ̀ sọlọ́ lẹ́nu ẹja gbọ́dọ̀ sọlọ́ lẹ́nu ni kákí wákàtí wa déédéé kágbáwẹ̀ wa déédéé gbogbo súnà nábì kàmúlò kàmúlò kálábòsí mọ́jàre wa nítorí pé bọ́ ṣe é. tó ṣe tán ó lè tó tọrọ tàǹgàfúrú láì yẹ bá tún mú jẹ wọn níjọ àlìkíyàmọ pẹpẹrẹ ọpẹ wọn lẹnu mi pé a ṣèyí dùn mọ lọnà àlìjẹnà ọ̀nà a ọlọ́run yóò gbà ó ti wá foríjì ńgbà tí ó ṣe ọtán ńgbà ó ṣe ọbí tó ṣe ó ṣe ṣe ọtán ó ti bẹ̀ mí mo ti kọ́mọ́jọ owó rí tiwa ṣe o. àmín. ẹ jẹ́ ká wá ka àyà tuntun mi lẹ́nìí àyà ogójì àti méjì náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون نعم ولقد أرسلنا إلى أمم من قبلك فاغسناهم بالبأساء والضراء لعلهم يتضرعون ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون ọlọ́run ní wálé àkọ́dí àrísáínà ilá umami mi ń kàbílíkà dájúdájú àti ránṣẹ́ sí àwọn àjọ tó ṣáájú wa nábì fàákásínà òun bèlè bàṣá ìwà dọ̀rọ̀ a sì gbá wọn mú bèlè bàṣá yìí àfi bóòsù àfi gbá wọn mú àtọ́fi dòrò àfi gbá wọn mú méjèèjì làálàhùn yàtàdàràhùn ṣe bẹ́ẹ̀ fún wọn bóyá wọ́n lè wọ́n lè wọ́n lè wá rọ̀ wọ́n lè tẹríba wọ́n lè rawọ́ ra sẹ̀ wọ́n lè jáwọ́ ń bí ẹsẹ̀ la ṣe bẹ́ẹ̀ fún wọn. ẹ̀rí àwọn afa sọ̀rọ̀ ní lórí ẹ̀ o tó yẹ kí agbọ́yé kọ́lọ́ọ̀njẹ́ agbọ́yé <clears throat> kó fún wa sọ. So wọ́n ní tí wọ́n bá ní báṣáwù sí dátù níjẹ́ bẹ́ẹ̀ ọ̀dá owó ọ̀dá owó ọ̀dá òjò ọ̀dá gbogbo nǹkan rí ìmọ̀ àpapọ̀ ìmọ̀ àdáni ọlọ́run o sanu wa ń bi kíní kejì àti gbogbo tó bá pín sí mọ pàwápọ̀ bá wí sì dá wa bá máa pa lúpọ̀ tí wọ́n máa máa bá wọn wí tí tí wọ́n sùn kan gbogbo ògiri a sì máa dá mú wọn gbó lọ́hùn náà tí wọ́n dá wọn bá wí gbogbo ayé ọmọ sí ọ̀tọ̀ mi òun ó sì máa kérora ẹni ọlọ́run bá fẹ́ hàn lé mà kó sáré díẹ̀ àti sàánú rú ẹni bẹ́ẹ̀ ẹnìkan tó lọ́ máa ń bínú sí lọ́wọ́ tẹ́kọ̀ ọmú pẹ̀lú ẹsẹ̀ tọ́sẹ̀ ìwọ wa lọ fẹ́ gbà á lẹ̀ ah, <laughs> ọjọ́ jìyà pọ̀ ni ọ̀nbẹ nínú àdúrà tó yẹ ká máa sí pé wọ́n lọ́hùn gbogbo ẹni ọba yọnu sí mọ̀jẹ̀ máa bínú wọn o ẹni ọba ń bínú sí mọ̀jẹ̀ ń yọnu sírú wọn ta ló ń tọ̀hún tí ó gbàrú ẹni bẹ́ẹ̀ lẹ̀ lọ́wọ́ ìyá ọlọ́hun èèyàn bẹ́ẹ̀ àbájẹ́ ń bẹ̀ ni àsìkò tẹ́ tó ti máa lóun fẹ́ràn lọ́wọ́ gbogbo nǹkan náà wọn dàrú fún tọ̀hún ẹnìkan kí ọ kọ pé sọ fún kí ọmọ wà mọ́ ìtọ́nà ọ̀ràn lọ́wọ́ kí ẹ ń dá kílẹ̀ fẹ́ràn lọ́wọ́ ló jẹ́ pé kama kama tọ Ọlọ́run ni má tọ Ọlọ́run ni ọba tọ Ọlọ́run ọba àjọmọ rẹ ọba àjọmọ afa ọba àjọmọ ìmáàmù ọba àjọmọ ìjòyè ọba àjọmọ gómìnà ẹnì kan kò ní lè gbà ọ lẹ Yorùbá ní ojú tó oníṣègùn tọmọ yẹ kú lọ́sàn gan ewé ní òpó òrì já àbígbò ní òrì wà ọ̀sán gan lọmọ yẹ fún sẹ́yìn òkú sọ́tàn yọjẹ gbogbo ẹni tó lè ràn ọ lọ́mọ bẹ láyè wọn ó sì ní lọ pẹ̀lú ẹ ah kálẹ̀gbọ̀n wa ń bẹ láyé nìsín ni àti ń jẹun ní jẹun máa ah, kì í fẹ́ mú ọ dáadáa ni kájẹ́ kò ní jẹ́ gbà wọn kú yóò dẹ̀ dájú ẹ tọ́lọ̀ wọn bá fẹ́ fi àjẹun náà yóò dájú ẹ pé o má débi mọ́ kò sí nǹkan kan sìn tó lè fún ẹ ọ wà bó kò sí. àbí wọn dẹ̀ fẹ́ ṣe kí tiẹ̀ náà bá a ẹlẹ́mìí máa rojọ́ yẹ káàkiri ẹ̀yìn ẹgbẹ́ tó ní wọn ọ̀sánú hun àǹtí wọn ọ̀sánú hun ẹ̀yìn ní ọ̀sánú à kí ọ̀sánú ọlọ́ọ̀ni ọ̀sánú rẹ̀ <laughs> bọ́lọ̀ ń bá sànú rẹ̀ ni ọmọ lọ́tọ̀ ọ̀ràn ọ̀lọ́ wọ́n máa ń fi wọ́ káàkiri pé ń bọ́ lọ wà. èèyàn méjì ń wáṣẹ́ wọ́n kàwé tán wọn àríṣẹ́ wọ́n dẹ̀ ń wáṣẹ́ àméjèèjì kẹrẹ ọ̀tá ni wọ́n wọn ìbára àmọ́ ní abájọ wáṣẹ́ lọ bìkan náà wọ́n bájọ ń kó yìí bẹ̀ wọ́n jọ kọ́ application wọ́n kọ̀ dámọ̀ síbẹ̀ níjọ́ tí ọlọ́run ọ̀dà ìkan lónú wọn inú ọ̀tá méjì tí wọ́n gbátara wọn wọ́n kàjọ já ara wọn bẹ̀ náà ni kódà kò sí pé ẹ̀yìn ṣùgbọ́n àwọn tí wọ́n ń bẹ ń bẹ tí ń bẹ ń di ètò àwọn máa rí wọn pọ̀ wọ́n ṣe bọ́ọ̀rẹ́ ni wọ́n wọ́n ọmọ pọ̀ ta ni wọ́n lólòdò wọn mara wọ́n jọ lásìpọ̀ rí ibo tí wọ́n ti dọ̀ta ntí ó dá wàhálà ti dá wàhálà alẹ́ lápèjúwe iṣẹ́ bá bọ́ fún ibi iṣẹ́ bá bọ́ sí fún ọ̀kan nù àwọn méjì ọ̀gá tí ń hàwé iṣẹ́ lọ́ba rí kejì kọ́mkọ́mkọ́mkọ́m lápẹ́jà ń ó ló wọn mọ wíwá bọ tún pa i don't know anything about it bí a bá wọn yín sí ni òun sá mọ kankan pẹ ok sọ lè rí a kò lè sọ pé òun ò lè rí kọ́mọ́ bá a ṣe ọ̀gá yẹn lọ́ba fi èèbó kan tí ò nítumọ̀ kan tá a lè sósì lọ́ba fi tu anyway ìkíni túmọ̀ anyway. lẹ́bàámu wè pé gbà kó tó di iye aago báyìí lọ́la wá kan ó kò fi lè lọ́wọ́ ọwọ́ àgbà ń wá wojú ọ̀gá bíi pé tòun kọ́ ìdóhùn yẹ mi ó gbọ́n tí mo sọ fún ẹ. èèmọ̀ bẹ̀ wá ni wípé fóònù nọ́mbà ẹni tí ń wáṣẹ́ ń bẹ lọ́dọ̀ wọn o wọn ò pé fúnra wọn o. ó ní àwa béèrè pé ìsà can I call him ṣé mo lè pè ọ̀gá ni of course gbàgà lọ́la kó sàdé bí ó ní à ń wá kiri. lẹ́mìí pé tó ń bá jíṣẹ́ wọ́n dò náà lóhùn tí wọ́n á lọ wọ́n bá fòun ṣẹ́ wọ́n bá fòun ṣẹ́ àánú wa gbé ẹni wọ́n fòun ṣẹ́ pé ah, tiẹ̀ náà wà ń kọ́ báyìí. wọ́n bá fòun lọ́la lóko ọ̀rẹ́ àtọ̀rẹ́ sí wà méjèèjì náà ni ọ wà ọ̀rẹ́ rí iṣẹ́ orí ìpolongo iṣẹ́ ó sì pọ̀ rẹ̀ rẹ̀ níbo lọ́wà ó ló mi báyìí tó jìnnà wọ́n mọ iṣẹ́ mi wáyé báyìí báyìí ó ní ẹnìwé kí lọ́ọ̀ mọ́ ń pa òun sífì ń kún pẹ́lọ́ rẹ bó ń sọ mí tiẹ̀ olóko sífì lọ òun lọ sọ mí tiẹ̀ ó sì bá fíìlì fọ́ọ̀mù ó fíìlì tiẹ̀ náà ohun tó yẹ kí wọ́n ṣe lówó ọ̀sán lọ́sàn kíní kejì lọ́sàn gbogbo ẹ̀ ó sì ń pòyì ibẹ̀ ńgbà sí ọ̀jáde ẹni tí ọ̀tẹ̀ bẹ̀ ní iṣẹ́ jáde fún. ọ̀rẹ́ àtọ̀rẹ́ kí ni yẹ kọ́ wa jẹ mọ́ ọ̀kan ṣoṣo ó ní bẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ kó má sí ewé kó má sí egbò kó má sáwò rẹ̀ kó sì gbẹ́kúndé kó má sí ọ̀nà kó má sábòyẹ nípa kádàrá tọ́lọ́ ṣètò lórí ara ayé ọmọ àdàmà. La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ṣé ẹni ọba yàn kọ fọ́ọ̀mù yóò ṣe kọ yóò kọ tẹ jakujaku kọ́ wa kọ́ tọ̀rẹ́ dáadáa sọgbọ́n ọgbọ́n ọ̀bẹ̀ oníṣìí ẹ̀yí onílọ̀ rẹ̀ wà tẹ́tù fi pè pèsè ti bọ́ọ̀sì ọ̀ṣà ń rò pé o bóun ni tiẹ̀ Oh, jẹjọ lọmọ ti jẹ ńkọ àníwọ ní fúnṣẹ. ya ló ń dẹwà èkó ló ń dẹwà o ní ti mánéjì mi kan o ìwọ sọ tó ti mánéjì olóhùn mi kankan lọ lọ ẹsẹ aróró ló tó wálé ó sì ń débẹ̀ tán ó débẹ̀ tán ìdébẹ̀ bí wọ́n ṣe ń gbénu fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ iṣẹ́ tí ó plan funfun rẹ̀. tọ̀rẹ́tọ̀rẹ́ tuntun tọ̀rẹ́tọ̀rẹ́ tún ni ọ̀rẹ́ ọ̀rẹ́ sí ọ̀rẹ́ náà méjèèjì kọ̀rẹ́ sí mbẹ̀ ẹ wo jàmá lẹ́rọ̀ ẹja lọ́lọ́hun tán ẹja lọ́lọ́hun tán kò sí ewé kò sí egbò kò sáwúre kò sí gbẹ́kúdè àwúre àwúre ní òdìkejì ẹ̀ ní gbẹ́kúdè ẹ̀yìn ète òdìkejì ẹ̀ ní ọgbọ́n kò sí kẹtọ́ ọ̀ràn ọlọ́run bẹ̀. nípa kádàrá nípa tọ́lọ́run ti kọ́ lẹ̀ fún kálukú wa tí ó bá tiẹ̀ yí ká ní yóò bá yí òun náà ni ó yí kẹ̀ ó sì lè mà ó lè mà bó yí bí òyì òun náà ni ọkàn yí ọkàn yí lọ́dọ̀ ara ẹ̀ náà nìyẹn kò rẹ̀ náà ní nǹkan kan kọ́kàn yí ó yí náà nìyẹn ìwọ sáà jẹ́rú rẹ sí ìwọ máa ṣe dáadáa sí i máa sìn máa bẹ̀rù ẹ̀ máa páyà rẹ̀ tó bá di pé kò yé ọ mọ́ bó sọ̀rọ̀ yóò bọ̀ yìí bí wò sọ̀rọ̀ pé bá ń yí yóò yí ẹlẹ́mìí àmọ́ sanfara dà yìí pé hmm, ti dá báyìí náà bọ́lọ̀ ti kọ́nu kọ́nu sáà máa jà kálí kó sáà máa ti bọ́ ńgbọ́ bá ṣe ọlọ́run sì lè pé kí káàmọ́ ọlọ́run sì pé ara sọ gbàtà fún mi ìyọ́wà yìí yẹn máa ṣe a a wọ lọ́hùn ẹni tó máa yí wa máa dòpò nu ńgbà tí bá ń dé ní wàá ní mọ̀nkán kà mọ́ nkò retí ẹ̀ mọ́ ẹ̀ ráwọn àfa wa kan àwọn bàbá wa kan tó yẹ pé wọ́n ti wọ́n ti fẹ́ lù sí wọ́n ti fẹ́ lù sí húpù fi mọ̀ ni pé ọlá padà dé fún wọn tó ń ti bẹ́ẹ̀ wọn ò tún gbó lárù ẹ̀wù wọn ò padà njọ́ tí ò sí nǹkan tí wọ́n wọ̀lẹ́wù náà wọ́n tó ń wọ̀ ntẹ́ kàfin mọ̀kọ́ lọ́hún ti ṣe ni pé ẹ bá kan lé wọn ẹ rí i pé à ṣebi jẹ́ ń gbére ẹ bá kan mọ́tò tí wọ́n ń gùn ẹ pé à ah, mọ́tò tí wọ́n ń gùn rè ọ̀tàn tẹ́ fi mọ̀ nìyẹn kò sí ká lọ́ mọ́ ara sọ mọ̀nàmọ̀nà kan ká máa yín oúnjẹ wọn oúnjẹ wọn ò yàtọ̀ mọ́ ní ẹsẹ̀ máa jẹ náà wọ́n ń jẹ òye jẹ túwó pàmò ò ṣe é má jẹ mọ́ pàmò wọn ò lè má rántí kò sí ní tí wọ́n lè jẹ láì sẹ́fì àti mànímàní kòkòrò alibarika kòkòrò rẹ. Allahu akbar. aa mànímàní. aa aa Allahu akbar. oṣù keje ni ó de ilé tí ń bọ̀ yìí. sàgbà àsìkò mọ ilé alásìkò. ẹẹ. anakumola. wọ́n ti jẹ́ jẹ́ jẹ́ níjọ́ tí ò sí míì ju ìyẹn lọ níjọ́ námàdé títọ́kì dé wọ́n gbé tọ́kì ẹgbẹ̀ẹ́ tẹ́sì rẹ̀ ò lè pò láwọn mọ́. mànímàní mo rẹ́ nìkan tó súnmọ́ mi inú àwẹ̀ ìtọ́ yẹ pé gbogbo ẹran ni a kó sínú àwo lọ́lọ́run bá jẹ́ kí pọ̀nmọ́ kan wà ń bẹ̀ pọ̀nmọ́ làáfà fi jẹ yín yó àwọn yàrá ni ẹ jẹ́ náà kankan ní ẹgbẹ̀rún yín lẹ̀ pọ̀nmọ́ tó wọ́n jẹ ló ti jẹ yẹn òun fa ọ̀fẹ́ rán pọ̀nmọ́ ló ń fa fà. jìlìjù. wọ́n ti jẹ́ wọ́n ti jẹ́ kọjá yé ni awọ wọ́n ní òní fítámì ẹ máa mú ẹ máa mú yẹn bí ọba fítámì lẹ́nu bí ọba fítámì lẹ́nu ọ̀sán tí ì bá ń fi ìpamọ́ jẹ́ àmàlà ah subahánilẹ̀ ebe yìí tí wọn ò dẹ̀ fi kọ́ ebi awọ lẹ̀ ń pété yín mú sí awọ. wọn ò mọ sọkú dalẹ̀ jẹ. ìka tí ń jẹ bá wọn. bẹ́ẹ̀ni fẹsẹ̀ ah, lu. Ah, àbí fẹsẹ̀ lu. Eh. tẹ́ ẹ pé onírànà ló yí ètò ẹ̀ sí onírànà tó lè yí. Ah, olómi gbóná ń bẹ olómi tútù bẹ àtàmọ́tìlá ìlìkẹ́dẹ̀rẹ́ ni. ìjọ tí ọba sí tí o tún sí tí o tún fọ́ domi gbóná wọ́n tún fi omi tútù ṣe sọkúrú alẹ́ yóò tún di ẹ̀bà. wàláhì. gàrí elépo. ó àbí. àbá yìí fi ilẹ̀ bẹ́ẹ̀. àmọ́ bídẹ́kù ti wá ní kò ní dáa fún wa àmọ́ tí wọ́n ń sọ ni pé ká bẹ̀rù ọlọ́run ká páyà ọlọ́run kó wá sọ gbogbo nǹkan tó le ìrọ̀rùn fún wa ẹ̀rí ẹ̀rọ oge táwọn ọmọ kan ń ṣe ní ìsìn sáwọn bàbá wọn ń soge sí wọn ẹ lọ ẹ lọ ẹ mánéjì ẹ mánéjì owó yẹn ó ní bàbá rẹ yimkin kẹfà kẹfà ànfọkọ mọ́mú ti fẹ́ náà ó ní àní láti sango sí ibi iye báyìí lówó ọkọ bẹ̀ láti dùgbẹ̀ kò kò ní bá yín sí pé ibi kankan bẹ tó ń fẹsẹ̀ rìn bẹ́ẹ̀ pé owó yìí ò tí ì pé ankola kò tí ì pé pẹ̀lú nǹkan kò rẹ́rù o ẹnu kọ́kàn jọ̀sọ́ kìlẹ́sẹ̀ kó débi ọkọ̀ wà ní o bàbá tí ń bá wí yẹn tẹrùtẹrù ló ń rinṣẹ́ tiẹ̀ o tí ó ti oko dé tí wọ́n máa gbé lọ́rùn òkè o wọ́n fa ọrùn ti wọ̀ mọ́lẹ̀ ni àmọ́ ayé táwọn dé nìyẹn bí ṣe rí nìyẹn ìjà náà ṣàfaradà ìpadà máa ń dẹ̀ ẹ̀rí ọlọ́run ní kò ń fi ìyà ilé koko ní jẹ́ báṣà kò ń fi gbáyàn mú wọ́dọ́rà ìnira tara nìyẹn àìsàn kéèyàn má rí jẹ kọ́ má rí mu báṣà kí ó ń tì má gbádùn kó ló lọ gan kó má gbádùn ara ẹ̀ orí fífọ́ tí ò tuma. ẹsẹ̀ dídùn tí ò tuma. a abẹ́nú balẹ̀kíọ́lá gbogbo ẹni tí ń bẹ nípò kíní kejì bá ní tú wọn lẹ̀. àmín. wọ́n láti bí ọlọ́run. àmínà. àwọn tá a fi kàn wá mọ́. àmínà. wọ́n láàánú ọlọ́run. àmín. wọ́n láti bí rẹ̀. kò ní nǹkan kan méjì ju pé òfin sọ̀la ìmọ̀ kọ́ fi gbẹ̀san ẹsẹ̀ lára èèyàn àbí kọ́ jẹ́ pé ọ fẹ́ sún síwájú ọ fẹ́ sún ó fẹ́ sun ọ kó o lè jiná ọmọdé ni ọ ẹsẹ̀ rẹ kọ́ kò sì ní kí bàbá rẹ ó lò lọ tí ètò òfìlẹ̀ máa ní rẹ̀fẹ̀ndẹ̀ torí pé ntọ́lọ́n fẹ́ sí ọ lọ́la tó bá fi lẹ́nu fẹ́ dẹ bẹ̀rẹ̀ ayé rẹ o lè má wọ̀k ẹ̀rí ọlọ́run tó yẹ pé ẹsẹ̀ lọ́wọ́ bí ìnira àti àìsàn làálàá ń yàtọ̀ dẹ́ra ọ̀dù ìta sẹ́sí náà ni pé kẹ́ẹ̀lì kẹ́ẹ̀lì sẹ́rí so afa wa sọ̀rọ̀ díẹ̀ lórí aya yẹn ama ọ̀rọ̀ yẹn so mọ́ra aya forty two yẹn ó wá lọ forty three yíyí ká wá ka forty three kàtó wá mọ́ ṣàlàyé ti bẹ lórí ẹ̀ níwọ̀n àbá ọ̀ya. فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون ọlọ́ni fàlàúlà ìfijá àrùn bá ṣùnà tàdáràhù walakin kọsátì kulubuhum wàsàyánàdáhùn ṣàìtọ́nù máa kàánú yàmàlú. fàlàúlà ìfijá àrùn bá ṣùnà tàdáràhù. ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون ọlọ́ni fàlàólà ìdèjà àwọn bá súná ẹ̀sì máa wò ọlọ́ni ẹ̀sì máa wò ó tá a mú yàwá bá wọn o bá súná ẹgbọ́n kan bá súná ilé koko àwọ ọlọ́run gbà tá a mú wá bá wọn ọlọ́run lónìí a kẹrù dàá kó dí kọta kójò kóso kọjá kó pè é kọ́ họ ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ ha ọlọ́gbọ́n dòmùgọ̀ ẹni títí máa ń sọ pé ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí yọ̀dẹ̀ wàá gọ̀ kalẹ̀ òun lọ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ṣe nǹkan wọ́n dẹ̀ ṣe ọwọ́ òun dẹ̀ ṣe tiẹ̀ ó dẹ̀ fẹ́ ẹ̀rí ìdánwò tọmọ akẹ́kọ̀ọ́ máa ń ṣe ẹ̀rí títóbi ọlọ́run lára ìdánwò tọmọ akẹ́kọ̀ọ́ máa sọ fún kejì ẹ̀ pé bóyì ṣe ni ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ah, sọgbẹ òun de fẹ òun de fẹ ṣe báyìí tẹ́lẹ̀ o bọlọ ń fẹ́ ntọ sọ ilé ojú okun ṣe bẹ́ẹ̀ o ntọ fẹ́ ṣe tẹ́lẹ̀ rèé o gbẹ àmọ́ ṣe bẹ́ẹ̀ yẹn o ntọ sì wí fún ní ó nìjẹ ó dẹ ṣe yọ dẹ gbà wọn dẹ máa kẹ wọn dẹ sọ kó gbà òun ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ wọn lòún sì. ká ní ntọ́ kọ́ ẹnìkan ní abá ló sì oúnjẹ sọ pé ṣe kí ni o okòbá òun rárá o yọ gbà o yóò mú kírẹ́dìtì délẹ̀ o àbí tó tún ju kírẹ́dìtì lọ o ẹ̀ẹ́n mástà tọkọ wọn ni òní wọn àní òní ẹ̀ẹ́fù ni wọn kó fún wọn. Ah. lódodo ọmọ nìyẹn ò lè má bọkàn jẹ́ àmọ́ gbọ́nú ọ̀rọ̀ lónìí ìpè má bọ ìwọ ni ọbọkàn jẹ́ mọ́ ah, ọlọ́mọ ṣàánú wa púpọ̀ o ẹ̀yin mùsùlùmí ẹ sọ pé alihamudulila. alihamudulila. wàláyà jèrè. Ah, a dẹ̀ tún wá ń péjọ inú rọ̀mùdánà a wá ń fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ra wa ẹnìkan ọwọ́ wa níwọ̀n bó ṣe máa wí máa okololo okololo ọlọ́run sáyẹ kẹ́yìn máa gbọ́yé síbi àdánwò ni kéèyàn sọ káwọn ti ń sọ gbọ́yé àdánwò kan tó yùn kò ní ọmọ rẹ sọ yìí àmọ́ lọ́nà bá ṣe àti bá ń gbọ́ bá ń gbọ́ yé àwọn ló ti yé wa ẹ má wulẹ̀ dààmú mọ́ níta ìlú ti yé wa sẹ́ni amọ́lọ̀ lọ́kàṣọ ni ó ti tán ẹ má wulẹ̀ dààmú mọ́ gbogbo nǹkan bú ọ̀yìn lọ́kù dànù ní ń gbádùn bí ìrànlọ́ ṣúgà kọ̀bá tán ìbọ́lọ̀ ń fẹ́ sàánú wa ló fi sàwá báwọn ẹ̀wò tí wọ́n fi ẹ̀wò tí wọ́n fi ń bọ́ wa wọ́n mi tí mò ń kà tí mò níbo ni mo borí kalẹ̀ fọlọ́run pé ah, ọlọ́run mọ̀ sí wọn o èmi lọ́sàánú mi tó báyìí ah ó ń kíyàn láyà bàjẹ́ ọba àlejòlá ó kíyàn láyà wàá máa wo oore rẹ pé ah oore mi ló dé tẹ̀yìn náà èmi mọ̀ ń kọ́lé èmi mọ̀ ń gun mọ́tò èmi mo ti tèmi ti dá yìí ọ̀dẹ̀ máa rí bẹ́ẹ̀ inshallah tó yẹ pé bẹ́ẹ̀ yàn bá gbọ́ lẹ̀ kó kí lẹ́yà báwọn lẹ̀ kó nírú èròǹgbà wọn ìyẹn bá fail anabi ní ọlọ́run bẹ́ẹ̀ ń bí abáyín tẹ́ bá dá sóhun ọlọ́run anabi ní tẹ́ bá dábàá kan sọ ọlọ́run ọlọ́run mú mọ́ ọ lẹ́nu tó dáná ní lọ́lọ́run ṣe fún ẹ tọ́ba ní òní ìdí kò dáa fún ẹ kò dáa fún òní dáa fún ẹ náà nìyẹn bá sì ní wọ ọlọ́run bí wàá dáa fún wa yìí kò dáa fún mi o orí ń bẹ lọ́dọ̀ rẹ o kò sí tó jẹ́ pé wọ́n kó kàkà lọ wọn kó tèmi lọ o pépà kan tí wọ́n tẹ nàìjíríà ní à ń kó lọ owó tèmi ń bẹ lọ́dọ̀ rẹ ọlọ́run bá mú o yóò dẹ̀ fún ẹ ń tiẹ̀ yóò fún ń tiwa á ti máa gbádùn lọ Kilo kan tí wọ́n ní yorùbá bàbá ní kílọ̀ kan bàálù pọ̀ náà dá báwo ṣe máa ṣe láyé tiẹ́ nu ẹnìkan gbé ẹnìkan ṣe nǹkan kan ó sì máa ṣe nìyẹn ìwọ́n ti máa gbé nìyẹn tí ó sì máa dá lọ́n ti wá. ẹ̀yìn ọlọ́run ní káàdì sọ̀ká pé wọ́n bá lè jẹ́ pé ńgbà tí yà wá dé wá bá wọn o tàdárà o ẹ má dẹ̀ padà sílé ẹ má dẹ̀ rọ̀ kò lágídí kò dá sí agídí pé ó ti á dá nísìnyí òun ò tiẹ̀ kírun kankan mọ́ ah, òun kírun kírun ìyàwó òun tó lọ kú òun gbá ìgbà wẹ̀ iṣẹ́ tó bọ́bọ́ ń lọ òun ò tiẹ̀ kankan mọ́ nísìnyí ah, kò tó yẹ. bàbá kan bẹ́ẹ̀ bàbá yìí máa ń rántí nísìnyí tí n bá ti ń sọ̀rọ̀ bàbá yìí wọ́n ń gbé ní agbowó nígbà yẹn orúkọ wọn tí n bá sì í wọ́n ń pè wọ́n ní owó ń wá mi àbí nǹkan ó sá níbi owó nú báyìí wọ́n ń ta ma wọ́n ń ta ẹ́ńjìnì tí wọ́n fi mọ́ ẹ́ńjìnì ẹ̀rọ lókun pa ẹ̀ka rè owó àmì náà ni fúnra bàbá ni wọ́n sọ fún mi nínú tàn pé ìyàwó kú fáwọn kú fáwọn di mẹ́jọ mẹ́jọ ẹnu ara wọn fi sọ fún mi. kọbaligọ́lá kó sàánú wa. àmín. tọ́ba lọ ń bá dé ọlọ́run tó ń bá dé bẹ́ẹ̀ tó ń bá dé bẹ́ẹ̀ dà á tọ́ba lè padà sọ́dọ̀ wọn ọlọ́run pé ìwọ náà ni àjẹkọ́ oṣokọ́ ẹnìkankan kọ́ ìwọ ní ẹsẹ̀ mi sì ní pẹ̀lú <laughs> èmi ní ń dá ẹnìkan ní ń lérí pé sọ́nsọ́ fún ẹ pé ó máa rí ìyá ń jí o kí mo kí ni ìwọ kí ló ń sọ ìwọ ọkọ ìwọ ọkọ ọlọ́run ni wọn ò tó báyìí ò tó yìí ò lè fi yí kàn mí tí wọn bí ọdá wa ebi oníwọlọ pa èèyàn fọhùn ó ṣe má dà wá pa kọmọra sẹ́wọ̀n kọ wá kọ pé tó gbé ọlọ́run ìwọ ni wọn fẹ́ pààyàn òǹkọ ọba tí a sọ báwọn ọlọ́run a sọ fún tìǹà pé ọwọ́ kú ti mọ̀ pé mi ni ìwọ tó náà tó wà lé níwájú dojú tì ọ ó tún ọ̀gẹ́ báwọn. ìmọ̀ fún ni pé ha ó tún ti dé o ha ìgbà àwọn o àwọn ayé ti dé o eh, ta ni ó bàtà ní ìbàdí sí ọ sẹ́tẹ̀lẹ̀ ìgbà tó wà nù ayé tó láyé dé sí ọ sọ́run ni ó dé sí ọ ni n àti ètè kiri ó ti ń pogun ọ̀run ah. eléyìí gbogbo ogun ayé kò tí ìbá débi kan náà ó tún pé eh. gbogbo ọ̀run máa bọ̀. ogun òun sọ kalẹ̀ wa. wèrè bíi kí yí ọlọ́mọ làwọn lọ́wọ́ wọn o. amina iná iná ọ̀run máa bọ̀ iná ajó iná iná. fàyà fàyà fàyà fàyà fàyà. wèrè màdàmọ́ kìíní gan. wèrè àgbáyé. níbo lọ yanjú ogun ayédè tó tún fi pé gbogbo ọ̀run máa bọ̀. kó tún sọ̀kalẹ̀ wá ọlọ́run ní ká ní wọ́n lè ra wọ́ra sẹ̀ kí wọ́n lè súnmọ́ ènìyàn ọlọ́run padà. ebi ń tọ́ stars kù ni pé bákan tu ọ sílẹ̀ bákan tu ọ sílẹ̀ ni ẹ wá gbọ́ wà láàkín kọ́sátì polówó wasayyana lahun ṣaitọ́nù ma kanu ya'malu. Allahu akbar kabir. ọlọ́run làwọn bí ilé yìí o. amina. tọ́lọ́mbà fẹ́ sànú ẹrú ebi ebi ebi jalè kan náà ni abẹ́yìn ọmọ bẹ́ẹ̀ kò ní fi yàn lẹ̀ kéèyàn máa jẹ murara lọ yóò jalè kan náà o ti fẹ́ kọjá la padà lé a ọ̀nà dẹ̀ fura àwọn ẹni ìṣáájú àwọn ẹni ọlọ́run ṣáájú tí kàmá ti ṣe wọn pẹrẹ báyìí kódà wọn jẹ kẹyìnkẹyìn wọn tajú pé a ah! wọn mọ wá kíní ìsinmi kí mo ṣe kí mo ṣe kí mo ṣe wọn ní kan inú àwọn aṣáájú ràkúnmí tí máa gùn ọba dédìí rẹ ó lè dìde kò dìde ó lè dìde kò dìde wọn á fẹ́ máa lù ọ́ yẹn máa lù ú. Ah, ah. ebe mi náà mo ti máa ń létí dìde tí màmá ti máa gbé mi kankan ọ̀dẹ̀ mú emo ti ń da mọ́nù lọ́dọ̀ lọ́hùn. bàbá bọ́ọ̀lì padà bàbá sáfùrù àlá bàbá sinà fìlà bàbá arawọ́ra sẹ bàbá foríjì wọ́n foríjì mi sànú mi ìmọ̀ bi tí eré ti wà. abọ́ta padà kèrè lọ́dọ̀ àkọ́mítẹ́ ìdìde padà. olùsèyí sọ fún yín pé mi ni èmi mo ti kọjá ààyè. a máa chẹ́ẹ̀kì ara ni a kì í láyà kókó na kì í ọgbọ́bìnrin létí torí gbọ́bìnrin ṣe ń tí ọ̀dà ọlọ́ndẹ̀ ní kí wọn náà jáde kọ́kọ́ o rẹ̀ ló lọ ọbẹ̀ gbọ́bìnrin tó létí ni o fi ilẹ̀ o fi ilẹ̀ o sì lówó lọ́wọ́ ọ yẹ kó fi èlò lẹ fi ń ṣe bẹ̀ ń lé tí yín mọ o. one five. èlò lẹ ọ̀dà ajá múyàn náà. ẹgbẹ́ ló ń jẹun. ọ̀sán àfi one five tọ́ ẹ̀kọ́ fi ṣe bẹ́ẹ̀ ọwọ́ onílápò oníbi twenty thousand lápò owó ọ̀nbẹ one five òyọ̀ ọ̀nbẹ ọwọ́ á lọ fi owó yẹn ṣòwò owó bá ha ọ̀rẹ́ ronú já pé ah, owó ọbẹ̀ tó yọ ń bẹ̀rẹ̀ o kọ̀dá bá ń fún ọ ìyá ọ̀pẹ̀ ọ̀pẹ̀ nú yàbá ń ah. a tètè rántí kódà ìyá máa sọ jáde pé wá ẹlẹ́yàjókòó. njẹta ta ni ká ẹ èlò ẹbí òye bẹ njẹta náà ó one five ebi ẹtí mọ́tẹ́ máa fi lẹ̀ ngbà sí ní òsì ń bẹ ń jọ yẹn ń fi lẹ̀ ni. ọwọ́ra ma pọ̀ ni. ọwọ́ a máa ń tọ́sẹ̀ lẹ̀ ọjà tá a sẹ owó ibo tá a kówó fún ó ti gbé lẹ̀. na him dey call am ni we. wọ́n pe nọ́mbà nọ́mbà ọ̀lọ́. ẹjọ kọ́là mu. ẹ̀rẹ́ bá ní kíni kíni ká wá sí sí ní ìsìnkú a rárá foríjì mi ni tí n bá ti lówó mi ní ìsìn sórí ìsàn èèyàn gbèsè ní sẹ́kọ̀ẹ́ ti jẹ́ bẹ̀ èèyàn bọ̀ ẹ̀yìn ìwà àtàn gbèsè wọn tóró ọbẹ̀ tó yẹ kẹ́ ẹ jẹ kẹ́ ẹ jẹ orí ìwọ bọ́ tàjọ kejì ọmọ ránà ọlọ́ngbà ni. àmọ́kọ́ ọ̀làgídì lọ́lọ́sọ yìí o ọlọ́ni wàlẹ́ akéńkọ̀ sátìkù lóbò ó tún làgídì náà ni ọkàn wọn tún lé sí i lẹ́yìn tí mo mì í wò ẹ bá ń lọ ní sọ́ọ̀sì sẹ́jìdá àyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ ní tó ń bá múyà kékeré wá òun fi fúláṣì èèyàn ní. ọ̀nà òmìnira àdábìlà àdínà dúnà àdábìlà akíbar. láhùn yàrá jẹun. ẹ gbọ́ nǹkan ọlọ́run ló mú yà kékeré wá òun ra fúláṣì èèyàn pé gbàwó ibi o ti ń gbà kọjá ní ojoojúmọ́ tí wọ́n máa kí ọ pé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ọwọ́ à ń lọ wọ́n sì ń bẹ́ ń bẹ́ wọ́n á ń wọ̀ bí ẹran o ò sì fura pé nǹkan kan ti yẹ bóyá dùn ààrẹ tó yẹ kó o ṣe o ṣe ń lé o tó jáde tàájúdù rẹ wọ́n yóò ṣe bóyá tìlẹ̀wá kùránì rẹ o ti gbé jùlẹ̀ ti pẹ́ ọwọ́ mi ò sẹ́ máa kí ọ́n ló sì yẹ kó fura ó fura náà pé ah kí ló ń ṣẹlẹ̀ ọ̀kẹ́ lọ́ọ́ di jìbí bẹ́ẹ̀ yẹn kọ́sọ̀mù ah, tó yẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́ba ní ọ̀sán bọ́ba sanwó ọjà àbọ̀ yóò kó didi fún ẹ ọwọ́ sanwó gan ní ọ̀sọ́jà ọjà àárẹ̀ ọlọ́run ta fún ẹ wọ́n ti sanwó ẹ̀ à aláàjì aláàjà ẹ̀yìn my customer oníjọjọjọjọ mi ráyè ràn lóde ṣé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo tajà fún ẹ sí wọ́n bẹ̀ mi mi ìfẹ́ lónìí nìyẹn jọmọ lọ ọmọ bishop mi o òun kọ́ ọmọ abẹ mọ́ lọ bọ́ ọlọ́run padà nìyẹn ọba ìdé nìyẹn fún ẹ máa fóònù pè ọ pé ẹ̀yìn ẹ̀ mr ẹ̀ ẹ̀ láti ń wọ́ so bóun ní ṣe ti rọ́jà yẹn Ah, a yẹ níwèé ịkan ti dé níṣẹ́ wa kó ọjà tó lò tà wa padà ni kọ́kọ́ wa kì í ná rẹ sípò ọtí dájú tọkàn ọ lọ who are you ta ni ẹ gbogbo bá dà gbogbo yìí ah wọ́n sọ yẹ́dẹ̀ làwọn ṣe ìtọ́nù èso máa ṣe iṣẹ́ ẹbú lọ́sọ̀ fún wọn máa ń kánú yà máa lò pé ìwọ ìwọ tó ń kìlà ìwọ tó ń ṣe báyìí tó ń kọ́mọ ní kéwù tó ń ṣe wáàsí ìwọ tí kinní kan ìwọ tó yẹ pé kinní kan sọ ikú ilé wa kan ọ kí n dérò ń ṣe tá mo ní ọkọ sí pé ó ti gbà. akọ́mọ máa rẹ̀ sí pé tọ́ ọlọ́run dákun ṣàánú mi ìyàsọ́ máa ṣe kọ́kọ́ wa tu ebi ebi ní ń sọ ìyẹ́ ẹ̀gbọ́n ti ń sọ yín àṣẹ a máa fi ìyà ṣàánú fún yàn hmm. ìyà ni o rámọ̀ tatu ni kọfẹ́ ọwọ́ náà ni mbẹ́yìn mọ̀ pé ẹran tá a bá fẹ́ pa fún léyà tààrà léyà kọ̀tún la àbókù ọ̀sẹ̀ kan ibẹ̀ ń pẹ́ gbogbo kẹ́là fún ẹran léyà bẹ́ẹ̀ sẹ́ran jéró ẹ̀rẹ́ gbàdo ẹ̀ mọ ìwé tiẹ̀ fún ẹran léyà lè rí jẹ ọkà bàbá ni ọkà bàbá tó wọ́n ó di agbára bọ́ nínú ọkà bàsí yọkì nínú ọkà bàsí ẹran lẹ́nu ẹran pé máa jẹ máa yìí kó tó di yọ náà o. bàbá bùsẹ̀ gàdà wọ́n tún bá ya fọ́tò. ọba bù sí gàdà tínú ẹ̀ dùn parí yọba yàgò. lẹ́gbẹ̀ẹ́ ẹran táyọ̀ ẹ̀kún ẹran àdí méjì ní ọba bẹ̀rẹ̀. ẹran di méjì. ẹran gbẹ̀yẹ̀ yàgò tó pẹ̀lú ẹran láyé ẹran ìgbẹ́ ti dùn dé parí. àgbáyé. adó tẹ̀ran ó ti ó ti wú pa ah. ṣùgbọ́n sẹ́mi pé ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ti yẹn. máa wò kọ́ máa wẹ ewúrẹ́ ti pé ti ta. Ah. ẹ̀yin ewúrẹ́ yà yìí ti táwa dé ta. tá à ń gbádùn táàfù yín pa yìí. ebe ranu lẹ́nà ọ̀dẹ́ sànú tiẹ̀ kẹ́yìn lọ́tún la tílé yaba pé ńgbà bá gbé mú hmm. bọ́ ta. tó da dùbúlẹ̀. tí mo pé ah, kí la dé kí ni òde. pípa lóde ah, àwọn jẹ́rọ jẹ́ ọ̀sẹ̀ bí lásán ni. ebo eh, ṣe jẹ́ nìyẹn tọ́lọ́mbà tá a bá ń ṣe súnà táwọn bá rí tá a máa ṣe fẹ̀fẹ̀fẹ̀ bí àwọn kan ebi fi ń sàánú wa ni káyé gbó débi tí àánú òfin dé tá a fi mọ̀ lò ẹ má máa wo òwòkú wọ̀ lọ́jà mọ́ ẹ má máa wo òwòkú lọ́jà pé ẹyin ọmùtí ó ṣe sìnà ọdún ìdásí pé ń gbọjà kò ju ẹ lọ ìwọ jẹ ìṣẹgbẹ ìmọ̀lẹ́mọ̀ tí ń bá tiẹ̀ lọ bẹ́ran léyà ni ti pápápá ní ìsìn lẹ́gbọ̀kú rẹ̀ yìí ọkọ̀ lè pa kìnnìkan lè pa ó lè kú orí obìnrin ó lè ṣe kìnnìkan dànù ọ̀tá mẹ́bẹ̀ nìyẹn ìrànlẹ́yànù. máa gba ntọ́gbà lọ́rẹ̀ kọ́ máa fi bẹ́lẹ̀ ààrẹ kọ́ máa jẹ kọ́ máa mọ́ ọmọ ṣe náà máa ṣe kọ́ àkàkọ́ àní rẹ̀ tiẹ̀ ń bọ̀ tí ó àpẹ́ mọ́ ọ lọ gbọ́dọ̀ ní máa ṣe bẹ́ẹ̀ ìní sọ yìí èèyàn bá ń jàre ah, ẹ lọ káyà forty four. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بها حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون الله أكبر ọlọ́ni fálàmà nàṣúmà dókèrò bèhé fatana alẹ́yìn abuwa abakule ṣẹ́yìn ata isafa ehun bima oto akasina hun bagitata fa'ida hun moboleso. falamma nasu ma dukiru bihi. فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون نعم ọlọ́ni. falamma nasu ma dhukiru bihi. ma dhukiru bihi. n tí wọ́n ń kà á sí wọn létí jojúmọ́ ti ṣe kurani àtọ̀rọ̀ ànábì. ọ̀rọ̀ ọlọ́run wà sí falamma nasu tí wọ́n bá gbàgbé gbogbo ẹ̀ hmm. tí wọ́n gbàgbé gbogbo ẹ̀ tí ọ̀ràn ọlọ́mọ wọ́n fi ìyà kékeré jẹ́ kọ̀tájí. dípò kọ́rọ̀ ọ̀ra rẹ̀ lẹ̀ ó tún lagídí lọ́wọ́ adi pé ó ti ẹ̀fẹ̀ kan gbàgbé ti jọ́ lọ́hùn ọlọ́run dá sí ni pé fatana alayhim abuwa bakulli shay'in. tó kù gbogbo ilẹ̀kùn fún wọn gbogbo ilẹ̀kùn a wà sí fún wọn owó ọmọ ya ipò òde yọ̀dọ̀ rẹ gómìnà rẹ ààrẹ yóò di kíní kan yóò mọ wá lé láwù láwù láwù láwù. <laughs> Ah, ọlọ́run ní gbogbo ọ̀nà láwà síkálẹ̀ farihu bima utunu. hatta idha farihu bima utu. títí yóò fi wá di pé ìtí wọ́n ní ọwọ́ à ń gbénú àwọn afá tí wọ́n máa sọ fún yàn pé oògùn ọ̀dà hmm. nígbà tí nǹkan fẹ́ lọlẹ̀ tó ń jáde lọ náà kínní amadakọ olúkà o ìlú dáadáa irú a ọmọ náà bí tí wọ́n máa lọ ó yá jáde ara òun kínní kan wọ́n fi sọ oògùn ẹ̀yẹ́ máa tàn yín wọ́n dá akọ kínní ọ̀hún òun dẹ̀ wá kínní ọ̀hún kan ẹ̀ ń dẹ̀ ṣe ẹ̀yìn rẹ̀ ẹ̀ka yíká ní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀ mọ́ kà mọ́. حتى إذا فرحوا ilé Àbújá mélòó ni náà ẹ̀yin akọ̀wé ẹ̀sà ìmúnikàkà ń bẹ̀ apá àti ibó ń bẹ̀ sápá sí ni a kà ní àbápá bí anyway ìsìn yẹn tó mélòó ẹ one two three ẹ mọ kà mọ ẹ filẹ filẹ èkó ńkọ sanilé ń bẹ aa ọgá aa pẹrẹpẹ nìyẹn. àwọn kọ àwọn ẹsítéètì wọ́n dẹ̀ ń sọ lánàá wọ́n dẹ̀ ń sọ pé ẹ mọ sóògùn anyway bí ẹ bá rí kan nù wọn tó bá wá bí o màá sọ fún o pé àwọn olówó tá a máa fún ẹ o because owó gùn rí o owó gùn ní lélẹ́yìí o ọlọ́run bá dà báwọn. حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون fari pé wá ń gbé ná ní bá ń fi ọlá ọlọ́run tó ṣe fún tó rò pọ́gbọ́n òun ni ní bá fi ń láwọn ẹni ọlọ́run lójú ní bá ń fojú ọlá ọlọ́run gbolẹ̀ àfa súnà ní mú ṣeré ẹlẹ́yà súnà ní mú seré ọ̀tọ́ nìyẹn ọlọ́ni àkàsínà òǹbagìtàtà òjijì máa gbà mú gírì fàyíláhùn mọ́bùlì súnà èyí ni ó jẹ pàdé àwọ̀ ọlọ́run ìgbé oró ni ó ké pàdé àwọ̀ ọlọ́run yóò dàrú mọ́ lọ́ọ̀kọ̀ ní ríyanjú mọ́ ọ̀tọ́ nìyẹn ẹ yé yé yé yíyí kò sí mọ́ ẹ bá gbé lọ́ọ́ ìmọ̀bí ẹ lè rú lọ ẹ máa rú lọ kí ọjọ́ ti mú òsì mu náà ọwọ́ amú nìyẹn ntẹ́ màtúpẹ́rẹ́ ọ̀run mu ni pé gbogbo ntọ́ akólẹ̀ yẹn yóò máa ṣòfò òfò òfò òfò òfò òfò ẹni bá ẹni bá tẹ́rí sí pé òun gbé mọ́tò kan ó gbófò ilé kan ó gbófò owó kan ó gbófò ẹni ò ní ẹni ò ní òfò ní òfò ní ìbínú ọlọ́run ti délé lórí ẹ̀yin ẹ̀yin ewo ni bẹ́ẹ̀ bá wọ ẹ mọ̀ pé okuru ẹ̀ káyè máa sọ̀rọ̀ ẹnìkan ní ìsìn mi ní dàpọ̀ ẹ̀ àmọ́ súnmọ́ gbogbo ẹ̀yin tí máa ti ń sọ kẹ́ ẹ̀ mọ̀ tí máa ti ń sọ títóbi kí òjé dàpọ̀ ẹ̀ kò fẹ́ kan kú láyé mọ́ kì í dẹ́ sókù tí a lè sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n á kà sẹ́sẹ̀ pé à ń sọ̀rọ̀ òkú torí tí ìbá ti ṣe pé mùsùlùmí lè yàn òkú àtàyíláyà tó kú rẹ̀ bákan náà ni. jífà ni. jífà ni. Ah. àmọ́ torí ipò tí ẹnìkọ̀ọ̀kan wáyé wà ibi ẹnìkọ̀ọ̀kan bèlọ́ǹgì sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run sì ń pín yẹn. ẹni tá à ń sọ̀rọ̀ yìí tí ìbá pọ́lọ́ ń bá ṣe lófò ó ṣe ó ṣe ayé rẹ̀ lófò lónìí tá à ń sọ̀rọ̀ yìí lórílẹ̀‐èdè nàìjíríà tá a wà yìí tí ìbá ti ṣe ọmọ bíbí rẹ̀ ní ọmọ wà láàrẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé kò ní jẹ́ mẹ́ta àbí mẹ́rin àbí márùn-ún bíbí rẹ̀ ní gómìnà kọ́sùkọ́rọ́kọ́ ayé ẹ̀ sófò ọlọ́run wá ṣe ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ẹni ọ̀pẹ̀jọ́ wọ́n fi òórùn ọbẹ̀ ẹ̀hún jẹba ẹnìkan lọ pẹjọ́ ó ní à ń gbé òun nìkan adájọ́ ní kí ni à ń gbé à ó ní òórùn ọbẹ̀ tó ń sè ní bá ń tiẹ̀ báyẹn ní ó sì ń nà sáfẹ́fẹ́ ó sì jẹ̀bà yóò gbà ó tẹ̀ bà sí. ó gbé nǹkan wọn ẹ bó ń gbẹ̀sán lára ẹ̀. ìwọ ń kọ́ ń gbọ́ kí lè jẹ̀bà ó ní òpùrọ̀ òórùn ló ń fi jẹ̀bà ń tòótọ́ àgbẹ̀sán lára rẹ̀ ó ní òbúrú adájọ́ ti dájọ́ pé ẹ mú ta àmọ́ ẹ jẹ́ kí òórùn ọ wà ká tó dájọ́ yìí ta ẹ bá wá lóògì wọn ló lóògì ẹ máa òórùn ló fi jẹba. ó ẹhìn ó fòórùn jẹba mm. ṣe bọ́ bẹ́ẹ̀ rí òdin ẹran rí òdin òun náà tí na ogi ẹ ẹ máa na ogi rẹ̀. ṣúgà já. bọ́lá ti sọ̀rọ̀ nìyẹn. bẹ́ẹ̀ nìkan ọ̀dà rẹ̀ o lè má dépò àmọ́ ò pín òun gangan nípò nítorí pé ọ̀tàn ẹ̀yìn ọsọra rẹ dẹni rẹ fún yín lè fẹ kú sí lọ́rùn ẹjẹ yín ẹ̀yin kàrọ kọ àwọn tẹ n bẹlẹ kọ mo kàn ń sọ ọ̀rọ̀ yìí torí pé kíṣẹẹtì yìí ọmọ lọ gbogbo ayé ni o àwọn tí ó sì ń rí bí ẹn tá à ń sọ wọn máa gbọ́ pé ẹjẹ wọn wọn ti rò fẹ rẹ mẹjẹ wọn. níbi yẹn bẹ́ẹ̀ náà dé ó ṣe kínní ó ṣe kínní tẹ́ pé bẹ́ẹ̀ bá mọ̀ dín tó ṣe fún yín ìpìlẹ̀ mọ̀ gbèsè. láàárọ̀ yìí ìyẹ òdodo ń kálukú ọ̀padà sí kẹ́yìn ah, ẹ̀yìn gbogbo ohun tó ṣe fún yín tẹ wàhálà tá a wà lórílẹ̀‐èdè lórí ẹ̀yìn tó hun lẹ̀ ni ìhun kíkùn tó hun ni torí gbogbo àwọn orílẹ̀‐èdè tí wọ́n ahun nǹkan búlẹ̀ fáwọn tí wọn ò sì ní nta ní àwọn gbádùn bí ìranú ṣúgà ni àmọ́ àbòsí ni ẹ̀hún lẹ̀ ń bí àbòsí náà wọ́n mọ̀lé lórí wọ́n sì ní tọ́tí ilé tá a bá fi tọ́ mọ ìrì àìmọ̀ ni ó wo. ẹ eh, ọlọ́run sì ọlọ́run sì ẹ̀sán ẹ ẹ ẹ ẹ máa fọ́ kọ ẹ máa kọ ga kò sì ní kò sì jọ dá fún gangan nínú ẹ̀sán tó máa san fẹ́ ní ibi mo fẹ́ sọ ẹ máa kọ́ ni ẹ máa ẹ máa lá lára àwọn èèyàn bẹ́ẹ̀ bá lẹ́sìn rò pé ń tàn kan sí ẹ máa wò tọ́lọ̀ máa fẹ́ sẹ̀sán fúru wọn kìí jẹ́ ọmọkùnrin rẹ̀ ní ọkẹsàn fún ọmọ tó bá bí lóbìnrin tó lọ lọ́kọ̀ ń bò míì lọ́nà ọgbẹ̀sàn fún ibẹ̀ ilé ọkọ ilé ọkọ ọmọbìnrin òun lòun lọ́ọ́ de máa bí máa dé síbẹ̀ ẹ̀sán bàbá tó tó dojú ọ̀rọ̀ láyé òun tó pákéjì ẹ̀ yẹn tó máa mú tó máa fi ibẹ̀ yẹn ọlọ́run dẹ̀ sẹ̀sán fóun náà ọlọ́run níjó náà gbé àmọ́ ẹ̀sán yóò gbé lọ́run lébòmí ni ẹ béèrè lọ́wọ́ àwọn míì tí wọ́n bá jẹ́ kí wọ́n pẹ̀lú àwọn gómìnà ìyà tó bí ìyà tó bí gómìnà yẹn ẹ béèrè bí ó ti ti wo tó ti wá ọmọ olóore kan ni ó jẹ́ ṣùgbọ́n olóore àbòsí ni ọlọ́run náà ti pẹ́yọ fún náà ọba pẹ́yọ. a sọ pípọ̀ ẹni máa ń rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n inú sí ọlọ́run gba pé ọlọ́run ní jẹ́ èèyàn yọ sàṣẹ̀ sàn. ọlọ́run ní ni wọ́n bára wọn mú mọ̀bìlì súnà agídí náà ni ó lù pàdé ọlọ́run kò ní jẹ́ ó gbọ́ràn èèyàn báwọn ọ̀rọ̀ tá a wá fẹ́ sọ lórí ẹ̀ nínú àwọn àǹfààní tí ń bẹ́nu àyà yìí Allah ta'ala yòbùtẹ́lì bilbasai wa dara lakin le hekima ọlọ́run àwọn bí àdánwò wá pẹ̀lú ilé koko àti àìsàn àmọ́ ikima kan bẹ̀ lábẹ́ kò sí ntọ́lọ́n bá fi kẹ́ nìkan láyé tí sì pé ikima kan bẹ̀ lábẹ́ lalimujarradi ilhaki darari bele kaliki kì í ṣe pé kí ara kàn ní ẹni yẹn ọlọ́run kàn fẹ́ ikima kan wà lábẹ́ wọ́n ní ẹrú kan àsàtì máa ń dá ni pé wàkúlù máa yẹ kìdí ìlà ọ̀kọ̀ ẹ̀rọ wàkúlù máa yẹ kìdí ìlà ọ̀kọ̀ ẹ̀rọ ìtumọ̀ ẹni ni àwọn yẹn ti wá mọ̀ máa sà yìí wọn á ní wọ́n ṣe máa sọ pé bùtọ́ ọmọdé alẹ́jọ́ ẹni tó máa ẹ̀kú náà ṣe káyọ̀ náà tún lè yàn náà ẹni owó rẹ sọnù náà káyọ̀ náà tún nìyẹn ẹni ọkọ̀ wo rúmọ́lẹ̀ káyọ̀ náà tún nìyẹn ó ní àkúlù máa yẹ kìdí o káyọ̀ ọ̀dà máa ó sáà àdíjọ́ kan ní bá ń lọ ìlú kan ló bá gbàsẹ̀ mọ́ èso èso ń lè wọ lẹ́sẹ̀ ó dẹ̀ jáde lódì kejì ẹ̀ á fìdí kalẹ̀ ẹni tí ó bá yọ àfìgbà tí ẹnìkan fà ń bì ẹnìkan ra òmu ẹnìkan ṣe àlọ́ dì mọ́ ìkíni tó tẹ hamad àbí yọ̀só wọ́n fi gbẹ́ èso mu wọ́n ṣe à ń fà wọ́n á fàyọ̀ tán wọ́n ní ọ̀yá ẹ̀tọ́ ń dá sàtẹ̀ máa dá ó ní wàkúlù máa yẹ kìdí ìlàhù xọ èrò àwọn lọ dáa báwọn. ibi ẹ fẹ́ lọ ẹ̀rí bẹ̀ lọ́mọ hairu náà tún nìyẹn ó ní hairu ni àìpẹ́ sígbà yẹn lọ́lọ́mọba bínú síbi tí ń gbogbo ẹtí mẹ́mẹ́ bá parẹ́ ọwọ́ abiyan lè pé ọkà irú àbí ọkà irú tí ẹ̀gbọ́n ọba gùn lẹ́sẹ̀ àbẹ́sọ̀ sóhun ní ti débẹ̀ sóhun ní parẹ́. bẹ́ẹ̀ bá ń lọ lórí ọ títí tìtọ́kọ̀ yín bá dúró tẹ́ ẹ̀ máa ń tọ́dọ́kọ̀ dúró ẹ kọ́ sàdé alhamdulilayi náà ìwọ̀n ní agbára kòrò mọ́ pé o irú wo aa ọlọ́run kú sẹ́ ń lo ọjọ́ kan alágbé àti ẹ̀yìn eh, lùgbà náà àjí tá a ti ń lọ ọkọ tuntun five oh five ń lọ yá yá yá yá a kú dẹ́dẹ́ ká máa gbóòórùn bẹ́gà ń pè àfi sí i. nídàjídàjí ẹni a sì ń lọ bá tí mò ń lọ bá fún ọ̀rọ̀ pàtàkì fúláìtì rẹ̀ náà ni ní ó gbéra làfẹ́ dẹ́kọ̀ by seven kálífọ́n tá a sọ lọ́ba múná lọ ah irú ọkọ̀ wálé kí àbábọ́ọ̀lẹ̀ àsìmọ́ntà ọmọ tó wà kọ̀ ó sì bọ́nẹ́ẹ̀tì ayípo rẹ̀ ayípo rẹ̀ kí a níyà mi bàbá ẹ̀já àkọ́kọ́ bẹ̀lọ́ọ̀nù náà ọlọ́run ṣàánú wa o ṣe lóore o nǹkan kan o àwọn abájá méjì méjì ọlá ẹjẹ sẹ alhamdulilayi alhamdulilayi alhamdulilayi abadúpẹ́ tó gbé ó lè jẹ pé oore ni bàbá ní kùtẹ níjẹ ó lè jẹ pé olóore náà ni abadúpẹ́ abasaase ìdájídájí àbá ń pa ṣùṣùṣù ń gbọ pé ọkùnrin kaba jáde fòkì àwọn òtí ẹ̀kọ́ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká bọ́ ta ni kìí ṣe mọ́kálí kìí ṣe ìkàwé kò mú irinṣẹ́ kankan lọ́wọ́ o ó ní kí ló dé bàbá àyà kí ló dé àfa ani ọkọ̀ yìí nì dáhàsì oníkìlómù aláàánà ọmọ ọkọ̀ mú lọ́lọ́ ni ó sì sibi kabiri kàbírítọ̀ báyìí ó ní afa afa ti ń wàdà ẹ̀rọ kíkì ó sì ṣe báyìí wáyé lọ àfi gírímù lọ́ba sí ọ̀tàn bá a ṣe ń lọ náà padà nù tá a fi wá lè kó tá a fi dé kò wúkọ́ láì fi kankan dé láì fi kankan tú èmi bàbá ń wúra lójú ní ẹ̀ máa lẹ́ máa lọ kò tí ẹ̀ gbé ká kí n gan ó ní ẹ̀ máa lẹ́ máa àwa lè kó abẹ́ntà wa lọ alọ́láyọ̀ adélayọ̀ kí la mọ̀ tọ́lọ́run fi ṣe. ó ní jama wọ́n ní kì í ṣe pọ́lọ́run fẹ́ fi ara nìyàn nítorí pé ọlọ́run bá láàánú ni àánú ẹ̀ tayọ kọ́kàn máa fara nìyàn lásán láì nídìí èèyàn báwọn ikima kanu ikima kejì ikima mi ta tún rí jàre ìsìbáàtú lè hekima fi àfọ àlìlà ìyẹn ni pé ọlọ́run fi rìnrìn ẹnu àyà yìí pé gbogbo ohun tóun ṣe o fún àwọn ẹ̀dá o fún lórílẹ̀‐èdè yìí o tóun ṣe bó ṣe ọlọ́run pátá ló ní ikima nù. arọ́rọ̀ yìí arimú níbi làálàhún yatadarrahun tọ́lọ̀ wí yẹn arọ́rọ̀ yìí mú ń àṣé ó nira kan àwọn èèyàn kan kán lè bá tàdárò kán lè bá Tadara, kálíbà rọ̀ fọlọ́hún. wọ́n ní eléyìí sì jẹ́ kó yẹ kó jẹ́ mímọ̀ fún wíwẹ́ manila ka ìlàyé kó gbà pé á ah, òdodo lọ́rọ̀ lọ́hùn kò sí ń tọ́lọ́hún ṣe tí ò fi kímọ̀ rẹ̀ ṣe. nítorí pé n ti ń ṣẹlẹ̀ yìí ìgbàgbọ́ ẹ̀dá ńlá kọ̀ọ̀kan ni kọ́mọ̀ pọ̀dọ̀ ọlọ́run ló ti wá òre wa ta ló jọ wá ọlọ́run ni ikọ́ òkú wa ta ló jẹ́ wa kágbà pọ̀lọ́ ni. ìwà àmọ̀pọ̀ lọ ni tọ́jú àkọ́kọ́ òun káwá mọ̀ pé kèé tó ń ṣe lásán ó nídìí kan. Ah, tiwa ni yí pé àwa àmọ́ ikímà tó fi ṣe àmọ́ ikímà tó fi ṣe kásá pé ikímà kan bẹ̀ lábẹ́ àmọ́ káwa sọ wípé ṣe gbogbo ikímà tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ làwọn èèyàn lè mọ̀ ní là àlèmọ́ o àlèmọ́ ìdí tí ò fi tí ìjẹ ọkọ lé ò lè mọ̀ ìdí tí ò fi tí ìjẹ ọmọ gbọmọ́tò ò lè mọ̀ ìdí tí ò tí ìjẹ omúwà ẹ̀kì rẹ ò lè mọ̀ ńlọ́mọ̀ mọ̀ sí wa pẹ̀lú fọ̀rọ̀ ọlọ́run lẹ̀ bẹ́ẹ̀ ẹni tí bẹ́ẹ̀ ra mọ́tò kábílẹ̀rẹ̀ tí ń sunkún mọ́tò gbogbo ẹgbẹ́ rẹ ti gbó mọ́tò tán káwá abílẹ̀ ìgbé wo lọ láìkì kájẹ́ ọ̀ra mọ́tò yìí kọ́ ọ̀ra tán kí mọ́tò yìí pa ọ́ ni àbí mọ́tò ìra mọ́tò ìwò ló fẹ́ mẹ́. ń bẹ́nu àkọọ́lẹ̀ rẹ kó gun mọ́tò àmọ́ ńgbà tó ń wá sí ìyá àti ìfẹ́ kó ní kó ń bá a pa ọ́ dànù. èwo ẹgbọ́ èwo ní ọdún kan ọmọkùnrin kan wọn lọ kú sí ọ̀nà rẹ́síkò ọ̀nà adámọ̀sígbà ń bẹ̀ yẹn ọlọ́kú abẹ́ tíra ti gbé lẹ̀ ó ti lówó ya wèrè lẹ́kọ̀ọ́ ọwọ́ àwọn lọ́wọ́ àṣẹ ìnáwó ń bàdàn lọ́ba lọ́kú abẹ́ tírélà ló kú dànù owó tó ní ìyàwó tàbí ìtọ́fẹ́ wá ṣe owó tó fẹ́ wá ná ń bàdàn kọ́jẹ́ pé àdánwò kankan kò rówó ń mú wá bàdàn kò fi wá bàdàn jọ náà ṣé kò ní mọ̀ pé ọlọ́run sòrè fóun. sure. a lè mọ̀ lè ana òkú lànà aksaru làákà ìwà kúrú làákà ìmọ̀lẹ́ lánìí lánìí tí a fi wá mọ̀mọ́ ikí mọ̀ ọlọ́run tán òun làákà ìwọ̀n wà ntọ́jẹ́ pé yọ padà fi hàn ọmọ yìí lẹ̀ ni fọ́pẹ́ ó sì ń wẹ̀kún mú jò ní ní wẹkún mu pé nǹkan ṣe òun àlẹ́ alikẹ́ wá sọ dìtẹ́ síbẹ̀ fún ọmọ tó yín lẹ̀ fọlọ́ ni. nítorí pé òun lọ́ba gbogbo ẹ̀ wọ́n lélẹ̀ lọ́fà wàlíhàdà alámàásù ìláti umulimomini ní Aisha ìmọ̀ bí ìyá wa Aisha léèrè ọ̀rọ̀ tá a fẹ́ kà yìí pé má bá lulẹ̀ ahẹ́tì tẹ́kìdì sàwọ́mọ́ wàlá tẹ́kìdì sọ́lá ìyàwó àgbà wọn bí ọlẹ́rẹ̀ pé kí ló dé tómìnrin tó bá ń ṣe háìlà tí ń san àwẹ̀ padà tí ń sanrun. wọ́n ní mọ́dà bá ti tò alilu fatakulu asawoma fatakulu asawom layati fesana ila maratan wakodawu wa salu wasolatu tati filiyawom walaila khamsumarat fakodawu saab fathom lánàzírù láhà lánàzírù lahu fisana yakun makamahu wasolatu la anazir idalam sọlẹ yam sọlati gada wọn bí agbálẹ̀ rẹ̀ yìí pé obìnrin tó ń ṣe haida ní Ramadan tó bá dín márùn tó bá dín yóò san gbogbo ẹ̀yin lọ́kọláya ẹ kíyèsí lẹ́yìn ẹ kíyèsí lẹ́yìn akànpariwo ọlọ́run ni pé ẹ̀yin nǹkan lọ déédé ṣé ìwọ náà so jẹ́ kí o sùn lé rẹ okun ńgbà mélòó ni ìwọ ìyàwó rẹ jọjọ kò pé àwẹ̀ tó nínú rọmọdánà ń gbò lọ san ọwọ́ ni owó tí wọ́n jẹ ọ wọn ò san fún ọ wọn ò sì san fún ọ sí wọn náà jọlọ ìwé gbèsè yìí náà jọlọ ń lé yín sẹ́ ti san ìwọ alẹ́ ràn ìyàwó ńlọ́wọ́ pé mélòó ló dín mẹ́fà ni mẹ́jọ ni ọ̀dà pẹ̀lú ògo ọlọ́run bẹ̀rẹ̀ sísan rẹ̀ báyìí kí ló wù ẹ̀ máa fi sínú sẹ̀mórè èlùbọ́rè ẹ̀wàrè ráìsìrè dòdòrè ìsúrè tíìrè míìkìrè tí ẹ máa gbọ́ àwẹ̀ gan àjọgbá ni àwẹ̀ tí àwẹ̀ yìí àjọgbá ni èmi gan èmi gan ojú sáwẹ̀ mẹ́fà náà dàbí ẹ̀ ó sì jẹ́ wọ́lẹ̀ gẹ́gẹ́ sàárì báyìí dẹ̀ ibi iṣẹ́ ń tiẹ̀ tí wọ́n dá sí kó pọ́n sàn ó fi. bá a bá wọ kán òfin òfin ẹjú ẹ̀ májèlé lálẹ́ ẹjú jọ sínú pọ̀. ó lé mi àtàwọn afárá àjọ ń gbá àwẹ̀ tí mo jẹ́ ẹ̀yin tẹ́ ìdára tẹ́ ìdá kan mọ̀ èyí àjọ ń gbà ni. ó sì jẹ́ ẹ̀sìn wọ̀ kọ́ńtà. ó sì dùnnú òfin lọ́wọ́ kó e gbà á nígbà wọ́n gbà nígbà tí wọ́n jẹ àwẹ̀ ó ṣe dandan ó ṣe dandan tó la mande and tọ́sí ìdí ọmọ gbà ń tiẹ̀ tọ́sí àmàǹdè ìdí ọmọ gbà jẹjẹ rẹ ìbá sì dé bọ́ síjọ́ ìjọ́ mi ti ìjọ́ tọ́sí àmàǹdè ẹ̀yọ́ jẹ́ sàárì láàárọ̀ ìtọ́ mọ̀ fi tí ó gbé ẹran dáná ní tílẹ̀ bá mọ̀ ẹ wá sí dáná sàárì bá ń ro kàmú àjọgbà ni ìdùnnú ní ìgbà wẹ̀ ń tán kọ́ wá rí bọ́lá wọn ṣe ṣe lé tiẹ̀ náà ṣùgbọ́n òṣù já ìyàwó rẹ̀ já wẹ̀ lẹ́sìn ẹ̀ẹ̀sán ti dùn ta ẹ̀ẹ̀sán ti dùn rin ẹ̀ẹ̀sán ti dùn rùn ẹ̀ẹ̀sán àdótì ẹ̀burú gbé ń dún lébò mí ọmọ èmi ọgbà kọgbà wẹ̀ rọ̀mùdánà rí njó ti wọlé ọkọ mọ̀gbọ́n yẹn ń jò àsọdọ̀ àrà ni yín. ṣe ń bímọ ní fọmọ lọ́mú. bí ẹ bá gbọ́ ọmọ lọ́wọ́ yóò lóyún gbogbo ọdún ayé lẹ́fí lẹ́fí ń ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀gbà wẹ̀ ẹ̀ kárí dáì. a máa wọlé ni ọmọ wọlé ni pé kí ni ń bo ní nǹkan kù sí. ọlọ́yin sọ bá dèdè rìn pẹ̀lú ikima ní fi ṣe gbogbo ti ṣe. wọ́n bìyà wà gbàlérè báyẹn pé kí tóbìnrin ń wọ́n ní ìyá wa àgbà kọ̀ lọ bí kọ́mọ kọ́mọ kọ́mọ tó á lílù kọ́mọ lọ lọ la ìtorí bọ̀rùn kéèyàn má kéèyàn má lọ síréètì má wá pẹ̀pẹ́ gọ sí kọ́mọ rojọ́ ta fẹ́ ròyìn kọ́mọ sọ yí pé ṣe mà pé ààwẹ̀ lónìí di ọkúndùn kan ẹ̀ẹ̀kan náà ni wọ́n wá ìyá wa àgbà kọ̀ sọ bẹ́ẹ̀ sísan ààwẹ̀ ńgbẹ̀pọ̀dún kan péré náà ní fi wá tí ẹ bá jẹ márùn bó tẹ mẹ́wàá ìyẹn rọrùn láti san padà ìyàwó àgbà kò sọ bẹ́ẹ̀ kò sọ pé ìrun dojúmọ́ ni ìrun wà tí bá ń lọ jẹ́ pé yọ lọ ọmọ kó wọ́n sọ̀run padà wàhálà ọkọ̀ báhùn ìrun mélòó ní àṣà báhùn lójúmọ́ ìrun márùn ní bẹ kọ́ wá kó jẹ́ kó fi ọjọ́ márùn ṣe háyédọ̀ kọ́ wá sọ̀run ọjọ́ márùn márùn márùn márùn wàhálà ilé yóò ti pọ̀ ju àti pé gbogbo wà lòun wá tiẹ̀ kápẹ́ kò kírun ní inú háìlà rẹ̀ ṣe má ó tún máa kí lọ ó tún yá ó tún máa kí lọ yẹn bá dín àwẹ̀ nísìn kó tún rà wẹ̀ mí ó tún dẹ̀ wọ́n ní àgbà ọ̀la àròyé bú bọ́rùn ẹ̀rí ntọ́ka sọ ìyá àgbà ń léèrè haida fanomaru bi kọ̀dá ìsáwọ́m wọ́n sì ní ká ma san àwẹ̀ taba ti rí ẹ̀dà ẹ Wala wàlá numaru bi kọ̀dá ìsọ̀láàtì wọn ò ní àsànràn ọ̀tán wọn ò rọjọ́ ẹ̀yìn lẹ́rọ ti ilẹ̀ ẹ̀wọ̀n ẹjọ́ dípò kọ kọ́ wọ́n ní ọ̀bùn ọ̀jẹ́wọ́ ẹ sọ wúrà dákí ń gbọ́ kéèyàn jẹ́wọ́ ọ̀bùn kan lè wá dá sọ̀rọ̀ ṣẹ́gbọ́. ọ̀bùn ni ọ́ ó sì lọ sọ ìdọ̀tí pé bẹ́ẹ̀ òótọ́ ni ìkànnà ti ń bẹ náà rè àwọn sì fún wọn lásọkún ẹ ó ní ẹsọ tẹ ọ náà ọkà fọ ní o ní o kèsì pé kò kèsì pé ò sásọ kankan o. jẹ́wọ́ ọ̀bùn ẹ. jẹ́wọ́ ọ̀bùn kan dásọ̀rú ẹ hmm. ẹ wọ nǹkan bẹ̀yẹn. ìyá wa àgbà lọ́dí aláwọ̀ àníyá wọ́n kàn ní ikima ni pé anabi pàṣẹ a sì tẹ̀lé lọ́ba tán kò sọ̀rọ̀ wọ́n ní wàhákàsá yajib ala kullu mu'min an yumina bi anna jẹ̀mí àfọ̀ àlìláhi wọ́n jẹ̀mí àsàràyíhi kùlíhà lè hẹ́kẹ́màtì. kí múmi nígbà lágbàtà fọlọ́n pé gbogbo ohun tí ọlọ́run pa láṣẹ níṣẹ́ gbogbo ohun tó ṣe lófin lófin ṣẹ̀ríyà lè hẹ́kẹ́màtì lakin kodi nàálàm wàkọ́dí là la alèmà Alema, mà wọ́n ní a se, ọ̀tọ̀ mà ṣe lọ wọ́n ya a má ṣe ẹ̀yà àfilẹ̀ kọ́ máa pe ẹ̀ kí ni a ní ká má ṣe sí kí ni dì ìyàn ń fẹ́ ní fílìm pé kò ara rẹ̀ kò mọ̀ ṣe so ó dẹ̀ kó káàdì kalẹ̀ ó dẹ̀ ń ta àbí kíni ọ̀kẹ́ ló burú bẹ́ẹ̀ sẹ́yìn abúyàn bẹ́ẹ̀ ni àbí kíni ọ̀sẹ̀yìn bẹ́ẹ̀ yẹn ni àfún òun rẹ̀ fi ta tẹ́tẹ́ òun dẹ̀ palẹ̀ mò ń fi ṣeré lásán ni òun àtìyàwó òun náà fi ṣeré ọ̀dà ẹnìkan wọ́n ní rákàtẹ́ fájírì pé méjì ni fájírì yọ báyìí rákà méjì péré ni ọ̀yàn jòkó ọ̀dẹ̀já sùnmà lẹ́ẹ̀nìkan bá ń dújú àfa ọ̀kan náà àwọn àfa àwa tó ti lọ lẹ́bà kí mẹ́rin bàbá ní a ah, iná fi èwo ló ń kí wọn náà fẹ́ bá jìnnì a ah, méjì ni ó ní kí ló burú bí kí ọlọ́run pé kéèyàn ó ṣe nǹkan àtijọ́sẹ́ rẹ̀ ó ní a ṣe méjì kéèyàn dẹ̀ ṣe ju méjì lọ́gbà tó ń lé egun méjì tí ó ní ọ̀ràn ni ẹ bàbá ní òbúrò ó wà dẹ́sẹ̀ pé ntí wọn ọ̀ràn ọ ló ń ṣe ó wà jíyà yìí ó ní kàdé ó ṣe méjì ìwọ́lọ́lá tí ọkọ̀ mọ̀kọ́ lé egun ọ̀nkọ́ méjì pé tí o ṣe nù fájàrí ti yọ báyìí mọ̀jọ kan mi mọ̀jú méjì lọ àyè kọjá òfin ẹ̀yin náà gbọ́ yorùbá wọn ní sẹ́tà àbáràn ni. wọn àtàṣà bù ni o. la fi ń sọ fáwọn oníbídìí àyẹ̀ pé ẹ jẹ ìyàmọ́ yà hmm. torí wọn máa ń dààmú kódà ìdààmú wọn máa ń jọ lójú pé wọ́n ṣe wọ́n sàn lè pọ́n pé ọ̀dà èèyàn èèyàn ń ṣe gbólóhùn tó dáa ó dẹ̀ ń wí kárakára. Hmm. la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha la ní n oh, bora ma ọ fi di pé aráyé mọ̀ pé ó ń wí kankan hmm. àwílà agùn ewé kí ló fẹ́ lé ń bẹ̀ yẹn síkà máa pè Ṣàngó ni síkà máa pọ̀ ya ni. ọ̀dà súnà ni ó ṣe o. ọmọ pé bàbá rẹ bàbá rẹ lẹ Yorùbá onú òwe wọn ni pé iṣẹ́ tá a bá ti rán ni ó yà ní fi ràn ẹni tí ń jẹnu wújẹ́ wíjẹ́ pé ẹ o o òun gan ọgbọ́n tó nǹkan ń sọ ẹni tí ń jẹnu wúyẹ́wúyẹ́ òun gan ti ń sọ̀rọ̀ kò gbọ́n ti ń sọ nǹkan sọ sínú pé làhìlà ìlàlà làhìlà ìlàlà yóò sì mọ lẹ́sàn kọ̀bìtì kọ̀bìtì aláwìlẹ̀ àgọ́ sì tún máa jẹ̀yà yóò tún jẹ̀yà mọ́. wọn ọ̀ràn ẹbẹ yẹn tí a máa sẹ́ tó bá ní dandan òun ṣe bẹ́ẹ̀ kájá fi nǹkan sàpéjúwe fún náà kó tíra rẹ̀ wò náà ṣebí ebi ebi tíì ṣebí ebóúnjẹ rẹ ni ẹ̀kọ́ mímu jàmá nǹkan sóúnjẹ rẹ kọ́ ni wọ́n sì ní ká wọ́n lálé mú kọ́ alé mú ògì alé mú ògì kọ́ ẹ̀kọ́ mo fẹ́ sọ ò torí ẹ̀yìn kan tẹ́ ń pe ẹ̀kọ́ lógì ẹ̀ yóò bá ń tán lọ lẹ́nu yín o ah. ẹ̀ ń bá lóun fẹ́ mú ògì tọ́ba lọ fomi gbóná kun ọtí dáná lúgà o bó sì kò fẹ́ mú yẹn yà domi sí soroso kò sì mọ gbé mo bá nà. ògì lọ fẹ́ mu ẹ̀kọ́ là á pè ẹ má ba ẹ má dèdè yù ẹ ẹ dèdè rú dèdè rú ọmọ ọmọ màmá pè má ó di má yìí mi má yìí mi àbí mọ́mì. máàmi là wí máàmi eh. àbí ìyá mi ẹ̀bàkàrà pé máàmi máàmi oyiyiyi ah. ó di mọ́yì yi. bí ìtumọ̀ mọ́yì. ọtí di mọ́msí. kí mo fẹ́ fàyọ̀ gàrí ẹ̀kọ́ ẹ̀kọ́ mímu kéèyàn wá pé wọ́n ní àmùkọ́ náà ni kan wá gba mú rọ sí yàn. Ah. ebi kò ti dẹ́kun ni. àbí ah, àbí àbí ò mú ọjà sí kun. ọjà sí a àìsàrò tọ̀rí kì gan. etí ńkọ́. Ah, ó ṣe dé ni. ẹ̀kọ́ gbóná. ṣé yóò sì yóò lọ láàbí àbáhùn. kí ló dé kí ló dé wàhálà lẹ́jẹ̀ mọ́. ọgbà mi tí ò yẹ kó gbà. ó kí wọ́n wá mú omi ọbẹ̀ pé wọ́n ṣe sọ̀rọ̀ so pé ẹ là mú ẹ máa rọ́ sí mú. àgàgà kó fi rodo ṣe. ṣé yọ jẹ̀mí. àbí sọ́mbọ̀ gbígbẹ. ó ṣe jẹ́ nìyẹn náà ẹ ní máa wá mọ̀fìn ẹ̀rọ ara yín pé ṣe bí ntọ́ dáa ni ẹ á ná dédèrè wò á tasọ̀ ìyẹn ti ti ń kán lọ o. àwọn wọn á jókòó yípo aṣọ funfun wọn ma ẹ ma wò wọn wò ẹ ma wọn ma fílì gbẹ pé táwọn ń ṣe yìí pé ẹ̀yin tẹ́ ẹ bá wọn ṣe ah, ẹ̀yin tẹ́ ẹ bá wọn ṣe tí anami ti jókòó ti àwọn báyìí anami ti jókòó ti àwọn báyìí ah, ah. ẹ ẹ ń bẹ́ẹ̀ pẹ̀lú aṣọ nísinsìnyí tó ti pọn burúkú burúkú. wáìtì tiẹ̀ ni wáìtì ni. èmi àmọ́ pọn. ẹ ti dógun burúkú. kéèfọ́. ọ̀kan nù àwọn àfa ọba àwọn gbẹ́ngbẹ́ ń ṣe ó ní kílẹ̀ ń ṣe léyìí sí wọ́n ní àwọn ń ṣe torí pé anabi ń bẹ pẹ̀lú wa ó ní ẹ̀sùn ẹ̀yìn wọ́n wá fa sọ̀n ah, ó ní ìmọ̀ ń sùn. kò ní wéètì. Ah, ah, ìmọ̀ ṣé ibi tẹ́jú kò lé ní sọ yìí wọ́n ní wọ́n lò lè fà yìí mọ̀ ò lè gbọ́ yé ìyẹn wá béèrè yìí pé ńgbà anabi mélòó la anabi wa. wọ́n lè yọ ọkàn ni ok ẹ̀yin máa ń bí yìí nísìn ẹ̀tẹ̀sọ́ lẹ̀ anabi mm-hmm. jókòó tì yìí màásì kejì náà wọ́n tẹ̀sẹ̀ ọlẹ̀ ṣé àwọn ni wọn ò lánàá bí lọ́dọ̀ ní abẹ́yìn. Ah, òpònú ayé. mélòó alánàá bí <laughs> eh, jama ọlọmọdé àgọ. àmín. ẹ sàmì dáadáa ni. amina. àdúrà ńlá mọ̀ ni. wọ́n lè jẹ́ abímọ tí ó gọ̀. àmín lọ́mọdé àmà tí ó gọ̀ torí wọn àmà pé àwọn gọ̀ wọn àmà wọn àmà ikima tọ́lọ̀ fi ń ṣe nǹkan ìyẹn ọ̀kan yín o wọ́n bá fi hàn yín alihamudulilayi kò ní fi hàn yín alihamudulilayi wọ́n ní alifukọ̀ àwọn afa wa ara ìmọ̀ wòlò akọ́lọ́mọ ni kẹwọn yóò abiru na an ṣe ìlẹ́dì ìlà tọ́lọ̀dàm ìkìmọ́tò ó bi àná ó ta àbòdè ẹgbọ́n kan àwọn afa wa alágbọ̀ yẹ́sì kọ́lọ́mọ ni wọn a máa mú ìbára kan wá níbi tá a bá ti mọ ikímọ̀ rẹ̀ pé ó ní à ń ṣe àkànṣe ẹ gbọ́ èèyàn bọ wúfì lápèjúwe ń sìn àṣàlọ́ra tán pátá àwa bọ wúfì wá sí i ìyẹn ní ìbọ̀sẹ̀ aláwọ̀ àwa bọ̀ àlùwàlá wa já adẹ̀fínrin káàkiri àlùwàlá wa já àwa fẹ́ sèmí àwa débi ẹsẹ̀ wọ́n á lókè ẹsẹ̀ ní ká fọwọ́ pa ká má fọwọ́ pa ìsàlẹ̀ tá a fi ń tẹ̀lẹ̀ ẹ fọwọ́ pa òkè ẹlẹ̀ lálùwàlà kẹ máa béèrè pé sebẹ sebi ibi sàlẹ̀ fi ń tẹ̀lẹ̀ ibi bẹ̀ lọ yẹ ká fomi pa tí ìdọ̀tí lè wà wọ́n ní ọmọ fomi pa wọ́n ní wọ́n fọwọ́ pa bẹ̀ yẹn ah ali ni sọ pé ẹ̀sìn wa ìbàjẹ́ pípẹ̀lú làákàyè ni ìsàlẹ̀ yẹ ká fọwọ́ pa o nítorí pé làkúnmí tí ń rutí àkiri ayé àbámọ̀ pẹ̀lẹ́ àfa ṣùgbọ́n ẹnu kó rutí àlásán ni kò gbọ́n tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí wọ́n èèyànnu sí àwọn tẹ́lẹ̀ pé wọ́n mọ wọ́n náà mọ kéwù àwọn fi kéwù yé wọn. ikima ti mẹ́ńbẹ̀ ń lọ́mọ ẹ fi bẹ̀yẹn lẹ̀ kó sọ fún wa ẹ fi lẹ̀ kì í máa bá tiẹ̀ lọ. ẹ bẹ́ẹ̀ sálùwàlà lápẹ̀jú ẹni ìsìn wọ́n ní àfọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta kátó bá lù wà lálọ kátó wa kápẹ́ ntí bá ń bẹ ntí omi tí ntàbí tàbí ọ̀la ntòsíjú ni fọlẹ́ẹ̀mẹ́ta kó o tó mọ kí ọwọ́ bọ̀ mọ sàlùwà lálọ àmọ́ ọ̀sẹ̀sẹ̀ wẹ̀ tán ni ọ̀sẹ̀sẹ̀ wẹ̀ tán ọwọ́ rẹ ti mọ nǹkan kan ọgọ́ rẹ ọwọ́ rẹ mọ ọ à ń bèrè pé sátún bá ń gbàdé pé ìdọ̀tí òsì lọ́wọ́ tiẹ̀ ẹ̀gbọ́n nǹkan ṣé ń gbà wọ́n máa ń sọ fún ọ wọ́n torí ìdọ̀tí ni wọ́n sọ pé torí ìdọ̀tí ni. àbọ̀ sàrùwàtán ní ìsìn ọ̀sẹ̀ pátá ọ̀fọ̀rọ̀ lẹ́mẹ̀ta kó tọ́ bomi ìyẹn wá já lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi ṣe kankan kọ́ wa bẹ́ẹ̀ ṣe kejì kọ́ pé ṣé ìtura tó máa tọwọ́ bọ̀ ni bí mo ẹ̀sìn tẹ́nì ìsìn tọwọ́ mi mọ́ ni wọ́n rán níyẹn o ó tún fọ̀lẹ́ ó tún ṣẹlẹ̀ mẹ́ta náà kọ́ wá pé sèbíkẹ́ni sáà ti mọ́ ni ọwọ́ sàrò àtọ́ pátá ọwọ́ àrùn pákó ọkọ̀ọ̀kọ́ ọrùn pákó àbí kọ́kọ́ bros kò tún sàrùwàlà kí ládàá erin lè wà fún ọ tó o bá ti lè sàrùwàlà tẹ́kọ̀ọ́ tó ọrùn pákó ọkàn fún lásán ni òun ládàá ó sì jọ́sìn àmọ́ fẹ́ gbẹ̀sán kó tó ọrùn pákó kọ́kọ́ sìnrún tó ṣe kó tún sàrùwàlà bí ẹ ṣe tó yẹn ẹgbẹ́gbàjẹ́ ń ka súnà ìrún fún wa wọ́n kà mọ́ pé títò rẹ̀ bọ́lọ̀ ń ṣe tó yẹn ká tó bẹ́ẹ̀. wàá tó bẹ́ẹ̀ ni fi fọgbọ́n tiẹ̀ lẹ̀ ó ní ẹgbà ọ̀tún wọ́n wá ní pé kí ló dé tà lẹ́gbọ̀ sí bí ẹbọn náà bí kan láfijá láfijá bí tó ní ẹgbà ní ẹgbà. ẹ fẹ́ nǹkan ẹ̀sìn ẹ má bẹ̀rẹ̀ lọ́sọ̀wọ́ ọ̀tún ìwà ní ṣe bí ká láti fọ méjèèjì náà ni ọkọ̀ fòsì náà tó fọ̀tún. wọ́n ní kó tábà kò tó sáré àlà olùsèbí ká láti máa nà ni asálù àtàpátá ọ̀sẹ̀ lọ tábà sèbí ká láti máa ni kó sáà ti máa fi ìdọ̀tí kírun òǹkọ́ sáré àlà náà ó sì lọ tábà padà rárá ọkọ̀ ọkọ̀ àlùwàlá ọ̀ lálùwàlá yẹn tó gbé orí ẹ̀gbin ló ṣẹlẹ̀ bí wọ́n bá ṣe ní kò rìn ní kò rìn wọ́n má fọwọ́ sí jẹun a ní lọ́mọ̀ ńlá anamisọ́fọ́ kan gbà yẹ pé ọ̀ ń jẹun bá sì fọwọ́ sí jẹun ah anábì ni máa fọwọ́ tún jẹun lọ́ba lakadáfà náà bì ó ní kò ó ní ọwọ́ tó pọ̀síbù ni anábì ni sọ́rí o wọ́n bínú máa fọwọ́ sí jẹun lọ á jẹun tán yóò lọ́wọ́ tún ó yẹ pọ́n dọ́rọ́ nù. Allahu Akbar. ọlọ́wọ́ wọn ti rọ ibo ni òsè lò lórí. àbí. ah ma ma ma purọ́ o ti ní òsè lò filẹ̀ bá mu filẹ̀ kọ́ wa bẹ́ẹ̀. Ah! kò lè wúlò mọ́ ọ̀sàkọ̀dáràn àwọn afọ olófin ẹ̀sìn wọ́n wà fúnrú gan bẹ́ẹ̀ ló kọ́ ń tà mọ́ ikímọ̀ tí wọ́n ń ta abudi ẹgbọ́n nǹkan èdè wọn ni wọ́n ń ta àbúdì ta àbúdì ni kíní yẹn wọ́n ní a ṣe ká ṣe bẹ́ẹ̀ àfijọ́sìn fọlọ́ ni ẹni ó ṣe ọ́n kà wọ́n ní òfin ẹ̀yẹ́dá fún mọ́ lọ́gbọ́n síbẹ̀ yẹn pé kọ̀bálà ká ẹ̀ mú ẹni tó ṣe yẹn kí wọ́n á ṣe dáadáa sí àníta àbúdì yìí tààbùdí ọ̀dọ́ ọsọ ikimọ̀ ti bẹ̀ fún wa o ó ní tẹ́bátẹ́bá lè ṣe yún fi ga ni o àkàsọ̀ ńlá lè yún náà rúkà fún kọ́jẹ́ yóò jẹ́ mọ́tọ́rún ẹ̀ èyàn bá wọn. ẹ wá gbọ́ ìmọ̀ ẹ wá gbọ́ ìmọ̀ kọ́lọ̀ wọn là wá níbẹ̀. wọ́n ní wàmín áàbì àlẹ́ ọmọ wa mi aadhi ilẹ̀ o mani ankara alihikima ọ wa bẹ nù jọta wa yìí o àwa mùsùlùmí o àwọn tẹ́ pé wọ́n tún ta ko ikima wọ́n ní o sí ikima wọ́n ní iná ńlá aṣọ́wájálá yẹ fáàlù mọ́ yẹ sáà limujarra limasiya ni o yà kú mọ́ yẹ sáà limujarra limasiya wọ́n lọ́nkà ń ṣe fẹ́ lẹ́nu kọ́kọ́ bó ṣe fẹ́ lọ́kà sí kò ní ìdíjọ iṣẹ́ lólówó kò ní ìdíjọ iṣẹ́ lólósì wọ́n ní òsì nìkankan nígbà ńdájà bó ṣe wú ní ó ti ní ọmọ bíun ìbálòmọ fàálù mọ yorì lọ láyé sálà mọ yẹ fàálù wọn yóò ṣàlù wọn lọ fáyà síbi tí ṣe túmọ̀ ẹ̀ wọn lọ gbé síbi tí ṣe túmọ̀ ẹ̀ baba ní ada galat ìsọkúsọ lélẹ́yìí àwọn èèyàn tí wọ́n sọ yìí wọ́n alẹ́jọ́ wọ́n ní ujà ló jẹ́ pé téèyàn bá téèyàn bá fẹ́ ṣiṣẹ́ kan tó dáa ni pé kó ṣiṣẹ́ ń dáadáa a máa tẹnu mọ́ pé ṣé o fẹ́ ṣiṣẹ́ àfa àfa kí o dáadáa wọ́n ìpín tó bà yọpọ̀ ní tó tún ṣe lọ tíyàn bá sọ ní tí ò dáa tí wọ́n bá ṣe ní tí ò dáa tí wọ́n mẹ́rin tí ò dáa tì í àwọn afọ kọkọ rojọ ná wọ́n kọ̀ rojọ́ ẹ̀rí yẹn ná ṣùgbọ́n bí bá tó ní àpé ẹnì nínú tí àyè ẹ wá wò ní nínú tí nítorí pé ńgbọ̀n rẹ̀ lọ́wọ́ èsì yẹn wọ́n bá wọn rojọ́ ni náà kọ́sà nìyẹn wọ́n bá wọn rojọ́ bá ti bá wọn rojọ́ yẹn bá kàn mú dàlílù wọn ò sí ń bẹ̀ dàlílù yẹn ò ní ṣiṣẹ́ wọn kò ni kílẹ̀ ń nígbàtí olórí gbogbo kan tó ṣe tí wọ́n gbọ́rí fún wọ́n gbọ́rí fún tán làgbà sọ pé ó ti pọ̀ jù ó ti ṣe kíní kan jù nítorí pé n tó lórí gbogbo ṣe wọn ò mọ gbé wá kakọ́ mọ gbọ́ ná kátó mọ ṣèṣì lé bó ṣe gbé wá náà gbé fún àmọ́ ń gbọ́ lọ́hún ó yòǹbó ṣe rẹ̀ gbogbo ẹni tó ń sọ pọ́ ti pọ̀ jù àwọn náà ti wá ń sọ ń tọ́pọ̀ ní ìsìn ìwọ̀n tó ní tí wọ́n sọ sí àdúgbò láì lánàá pọ̀ níta náà wà ń sọ ní ìsìn ọ̀dà náà kọ̀dà sọ wá tán sí. èrè bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́n pọ́pọ́ jù ni ẹnu ẹ̀bẹ̀ ní ẹ̀ka ń bẹ́ ní ìsìn pé tó ìtẹ́bárí ẹ fi ṣe ẹ sáà máa fi ti bàbá kún lẹ́tọ̀ yìí ẹ̀bẹ̀ ní ẹ̀bẹ̀ ní ìsìn àwọn náà ti ọmọ ni àdánwò ọmọ ọlọ́mọ fi ṣàdánwò fún wa. àmín. Uh, ẹ wá gbẹ́jọ́ wọn wọ́n ní lianahu laufa ala li ekimati lakana dalika li garadin. wọ́n tọ́kọ̀rọ̀ máa ń ṣe nǹkan torí ikima àṣẹ pé ó ní gáràdù kan nìyẹn ó ní èèmù kan nù wàkàó nìyí yẹfaari ni garadi nakisun kọlọsi máa ṣe nǹkan torí nǹkan kankan àdínkù nìyẹn àgbọ̀dọ̀ fàdínkù sí ara ọlọ́run kò sádìkù nù ròyìn ẹ̀. ẹgbọ́n kan walihadha min ibaratihi alfasida alẹ́ asanatu limandara aw musma ìbára abutiamu wáyé ó sì jọ kó dáa lójú ó sì jọ pé ó dáa létí ẹ̀rí nǹkan. wọ́n ní iná ńlá amúnásáwó anili àrọ́ọ̀dì wọ́n lọ wọ́n ní ọlọ́run ọba àlekè ọlá ọmọ tayọ àrọ́ọ̀dì pé kí nǹkan kan ọ sẹ́rí sọlọ́run pé kí nìkan lọ sẹ́rí sí ló fẹ́ sí nǹkan kankan wọ́n lọ tayọ ọlọ́run. wàlẹ̀ abuhaj wọ́n lọ ń tayọ kó ní ká máa sọ pé ó ní ojú ó ní ọwọ́ torí pé ọwọ́ ní ìsìn bá dùn ara ni ojú. Ah ọwọ́ nìsín apá kan ara ni ojú nìsín apá kan ara ni sẹ́wọ̀n bẹ́ẹ̀ wọ́n lọ ń tayọ kọ́ ká máa pé kédekèlé báwọn sẹ́kọ́ ń jọkọ́rọ̀ ọlẹ́sẹ̀ ńlẹ̀ wàlẹ̀ agrod wọ́n lọ ń tayọ kó ní aims kó ní pé determination pé sẹ́wọ̀n pé àwọn èèyàn nìsín tá a bá ń tọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kí la tàmá àtàmá ká ẹ̀ àtàmá kó gbẹ̀yìn wa. Atama kọ́mọṣe olóore kámátà yẹ ládá wọ́n ní lọ́nà tayé gbogbo eléyìí lẹ́sọ̀kí wọ́n tó bá rí bẹ́ẹ̀ ibi tí wọ́n gbé wá gbé ọ̀rọ̀ bù wọlé nù wọlé hàdà yunkiruna estiwa alẹ́ àrìsí ọlọ́run ló ń gúnlẹ̀ sórí àga ọlá àwọn wọ́n wá ní àgbọ̀dọ̀ túbáwọn àgbọ̀dọ̀ túbáwọn pọ́lọ́ wọn á jókòó sórí àga a. Ah ó nídìínú ó ti dúró ti pẹ́ ẹ̀yìn ronú ló fi jókòó rẹ́sì ó yẹ yẹ wàyùnkìrú náà nùsùlẹ̀ ilẹ̀ sẹ́mà ìdúnìyà wọ́n ní wọ́n sì tún àwọn tako pé ọlọ́mọ wá sánmà ayé ní ìgbẹ̀yìn òru bẹ́ẹ̀ sì ni láago mẹ́rin ìdájí tọgbẹ̀yìn òru yẹn ọlọ́run máa ń sọ ká ìwà sẹ́mu ayé í máa ń sọ ń bẹ̀ wípé ta lọ́sẹ̀ mi lọ́sàn-án mi bẹ̀ mí ní ìsìn kí n foríjì ta ni ń fẹ́ gíga kí n gbéga ẹ bẹ́ẹ̀ ní ìsìn mo ti wà gbogbo àti tí wọ́n wà náà ń jìnnà sí àmọ́ mo tún wá torí ti yín wá sẹ́mu ayé tẹ́ ẹ wà á kú lórí àga ọlá rẹ̀ lọ́hùn anábì lọ sọ bẹ́ẹ̀ sàṣàlà láì fi sùn lásìkò yẹn ọlọ́run má jẹ́ tí ọ̀tọ̀ mú yàn. amina. ẹ má yẹ pé gbogbo alẹ́ rẹ̀ kò fi sùn ọwọ́ àròdì ń sùn mọ́júmọ́ ọwọ́ ọ̀tá ti tẹ̀. Eh. ẹ ọfà lẹ́wọ̀ fídíò ọfà ah. lẹ́wọ̀ tẹlifíṣàn ọfà lẹ́wọ̀ sẹ́ẹ̀tì ó búráùsì dánwò fírí kọlù wọ́n yẹ fi ìdajì àfalẹ́ títí tí ó kò bá àárọ̀ mọ́ lọ fírí kọlù yóò pèpèpè lóru yóò ṣe mítìn lórí dánwò lórí fóònù. fóònù àgbóná. n kò bá dago mẹ́ta yà bẹ̀rẹ̀ ọrùn yà sùn báà tí tílẹ̀ mọ́ ẹ̀rù ti pa. èso àkótọ̀ sí létí. ọlọ́run lòun ń wá sẹ́sẹ́ máa yé ẹ̀yin níbo ní ṣe ń wá kí lọ́kàn tí yín. Ah. wọ́n wá ní èsì tá a fún wọn wọ́n ní òlè ntí a ni pé aligaradu alavi tatalubu alihikima alihuwa limasila allah aw limasila khalik tẹ́bá nítorí ìdí kan bẹ́ẹ̀ lábẹ́ ntọ́lọ́nfẹ́nsì nǹkan ìdí yẹn tí ẹ ní ó ní yọ wá bùkátà kan lọ ikima yẹn ó nídìí ìdíhùn fọlọ́ ni àbífẹ́dà tàbá ní ọlọ́run mú nǹkan kan wá pẹ̀lú ikima kan ikima ń ta lọ sáǹfààní fún ṣé fọlọ́ ni àbí fẹ́ dà n ò lè dá mi jù pé fẹ́ lọ fẹ́ ebi kì í ṣe fúnra tiẹ̀ ọ̀pọ̀ ọmọ èèyàn ọ̀pọ̀ ọmọ ẹnìkan nípa kó rí i pé ọmọ yẹn tó bá dàgbà yóò di káfìrí yóò bá yí ẹ̀jẹ̀ yóò bọ̀rùn ẹ̀jẹ̀ ó dẹ̀ bá pa ó dẹ̀ fún lómi di ta lọ sáǹfààní ń bẹ̀jẹ̀ mọ́ sọ́lọ́ ló sáǹfààní fún ni ẹ̀ dáhùn ni ebe èèyàn náà ni ó ní ká mọ́bìnrin wa kó ń ta kádàsọ dúdú bò lórí gíní rẹ̀ kọ́mọ́ hàn ta léèsì rẹ̀ kọ́mọ́ hàn ta àǹkárá rẹ̀ kọ́dà nǹkan bò ó àwa ọkọ rẹ̀ ní kọ́mọ́ wọ̀ fún nìkan kó sì dírẹ́sì dáadáa fáwa nìkan tí bá ń lò dé kọ́mọ́ wulẹ̀ tọ́jú kọ́mọ́ kun ẹnu àwọn tí bá ń lé kó bá lè kun etí kókùn ó sì lè kun ẹsẹ̀ kókùn kí là lì kọ́ dun ọwọ́ rẹ̀ kí làálì kó dun ẹsẹ̀ rẹ̀ fọkùnrin tó bá láìkí làálì. kíní sẹ́ǹtì kan tọ́gbà dùn kọ́ra fi sí tí ọkọ bá ti dẹ́nu ọ̀nà kó ti gba kó ti pàdé ìdùnnú. ẹ máa wọlé ẹ máa rọra sẹ́ǹtì ẹlẹ́yà ní ọkọ̀ pàdé rẹ̀ pé inú ilé ìtì ó ti lálùbáríkà. ó ti mú yẹ so. ẹ gbọ́n náà ta ni ń jèrè rẹ̀ nínú ẹni tó yẹ pé ṣe tiẹ̀ pé ta ni wọ́n ń ṣe é sí tọ́kùn eléyìí rí i tọkùnrin ti bí rí tí a wò pé jọkàn lẹ́rù ọ̀pá kìíní ah. kọ̀pá lẹ́rọ̀ yọpa tipatipa. Ah. kí ni mikira yìí. mikira ni ah. eré ìbágun díẹ̀ tọ̀wọ́ gùn ẹ àwọn bàjọ́ kan fún ni àbáwa sọlọ máa ń bí ni ni tẹ́lẹ̀ pẹ̀lú àbí ọmọ kùnrin ní bẹ́ẹ̀ pé kọlu ìyàwó ọmọ wa kò ní ẹ̀bẹ́ mi ṣe tèmi kò ní ìdì. wọ́n ní ti ká bíyẹn nù wọ́n ní ká wọ àyà ọlọ́run súnmọ́rì tó àyà keje tó sọ pé intakifuru fainalaga ní yun ankun wàlá yẹ̀rìdọ́ lé ìbáàdì yìí alẹ́ kófóra wà á yín tẹ́síkòrú làkún. ẹ gbọ́ ọlọ́run ní tẹ́ ẹ bá kọ̀ ta ni ẹ ṣe nǹkan tẹ́ ẹ ṣe fàyínà ńlá gánìyún ankùn ọlọ́run rọ̀ tayọ yín tẹ́lẹ̀ ẹ̀ lè fi kórìíra bá bẹ́ẹ̀ bá ṣe ẹ̀ lè fi ṣàǹfààní fún ọlọ́run sì ń yọnu sí ẹrú kan tí bá ń kọ tiẹ̀ bẹ́ẹ̀ bá dúpẹ́ fẹ́mi ọlọ́run ń yọnu sí irú ẹnu bẹ́ẹ̀ ẹni bá yọnu sí ti ń gbádùn aya rẹ̀ gbádùn ọmọ rẹ̀ gbádùn iṣẹ́ rẹ̀ gbádùn látara yọnu ọlọ́run táǹjẹ̀rẹ̀ ń jàmọ́ kí ó torí kó lè bá ọlọ́run ní tẹ́ bá tẹ̀lé mi ìǹkẹ́yìn ìkìmọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé àtẹ̀lé ọlọ́run kó lè bá a kẹ́ wa àdẹ̀tẹ̀lé tá ń gbà kẹ́ ẹni tí ó sì tẹ̀lé tíyàdé iná olókùnbọ̀ ọlọ́run èmi ó ṣe ń tèmi o èmi ò ní bá wọn ṣẹbọ mọ́ èmi ò ní bá wọn ṣẹbọ mọ́ bẹ̀rẹ̀ sí sí ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ mọ́ àrìmọ́lẹ̀ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ mọ́ àsokọ́lé ààrẹ bọ́ ni èmi ò ní bá wa ṣẹbọ mọ́. ìyẹsẹ̀ wò ààrẹ bọ ni èmi ò ní bá wa ṣẹbọ mọ́. ọ̀sẹ̀ àbọ̀ kì ààrẹ bọ ni èmi ò ní bá wa ṣẹbọ mọ́. òkàkú sanrin ààrẹ bọ ni èmi ò ní bá wa ṣẹbọ mọ́. ọ̀sẹ̀ àwẹ̀ bí fàlà lábòyàn ó ti dájú pé ààrẹ bọ́ ni bíní síbẹ̀ máa ọba láwòrà wá foríjì mi mo ti tó bá. gbogbo tá a bá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tàbá ṣe sí wọn bẹ̀ lọ́lọ́run foríjì wa mọ́sà foríjì wa o mọ́ jẹ́ ìpadà abẹ́ mọ́ o wọ́n lànà ọlọ́run la hawla wala quwwata illa billah gbogbo ẹ̀wọ̀n abisuna lánàá akínyìn o ẹkú náwó ọlọ́run ṣe lẹ́sàn lọ́ọ̀rẹ́ o jazakumullahu khair ọmọ náà bá wo bá ní o bàbá àtọmọ bá ní wo wọn o la wala quwwata illa billah subhanaka wa bihamdi ashhadu an la ilaha illa anta